orúkọ mi ni detective Matthew a wá ṣèwádìí nípa ikú ọkọ yìí. kí ló wá ṣe ń bí. thank you. thank you. ó dàbí pé mo fura sẹ́yìn kan. kẹ́kọ̀ọ́ ìrẹ́ ọkọ àfẹ́sọ́nà Leah àní Adétọ́lá jẹ́. What? Why are you sure? I miss you. Mo dẹ̀ fẹ́ rí ẹ. It's too early. Wọ́n ṣì ń ṣèwádìí lórí ikú ọkọ mi lọ́wọ́. Ṣé o mọ̀ kankan pa kú ẹ̀ ni? Eh? Ah, madam, are you, are you, are you okay at all? Ah. Ọ̀daràn ni mí. Ṣùgbọ́n ọ́fíìsà mi ò kí ń ṣàpàyàn. Ah! It has to stop. This is my case. This has to stop. This is my car. Kò yé mi. Such a big shame. And the shame is on you. Guy, delete those pictures now. Joyce! Are you sure about this? ṣé o fẹ́ ká máa fàkókò ṣòfò ni. owó ọ̀rọ̀ tí mo bá ẹ sọ ọ̀rọ̀ ti fẹ́ bẹ́yìn yọ o. ṣé o rántí pé mi ni mò ń lead case ṣá. ọlọ́pọlọ ṣe rí bọ̀bọ̀ máìkì yẹn mo lọ́ọ̀bẹ̀ ni mo ti lọ́ọ̀bẹ̀ jù so ẹ má lọ síbẹ̀ because mo ti kọ́lé síbẹ̀. thank you for the gift. it's fine it's fine i love you. mi ò ní fi sílẹ̀ kí ló dé kí ló dé kẹ́hìndé ṣé wà ní ìfà mi mo ní ọmọ fi sílẹ̀ fún mi ò ní fi sílẹ̀ fún mi. sílẹ̀ o oró ló bá wọlé o. o lè pè mí ní ìdíkọlà ṣé mo pé mo lálàá mo wá rí ara mi nínú àlá yẹn tó ń sọ fún mi wípé òun máa pa mí ní ọjọ́ méje. ẹ jẹ́ ká rò dáadáa ṣé kìí ṣe pé tó yọ̀sí fúnra rẹ̀ ti ṣe èèyàn kan tó wá ń wọ́n náà tó máa fi dín pẹ̀lú ẹ̀ èmi kọ́ ọ. màá jẹ́ kó fẹnu fẹ́ra bí abẹ́. wọ́n ti kó kúrò ní lásìgbà tí ìyá ti kú. Ah! ara mi gógó ni mo rí ni. ẹ jọ ta ló ń sọ̀rọ̀. èmi Bíkọ́lá ló ń sọ̀rọ̀. abita ni mo ṣe tó ń fi kú wá mi kiri. o ò tí ì lè gba ilé iṣẹ́ tí mo fẹ́ fún ẹ o. nísìnyí tí mi ṣe ní gbélé lọ́wọ́ ni pé apá kan ló ṣe ní. ó dá lọ́mọ ó kàwé you have all the qualities a man wants in a woman so what exactly is the issue now. ọ tí kò sí pé ìyọ̀mọ̀ wọn yìí máa ń lágbára àbí irú ọmọ wọn ni wọ́n àǹtí ẹ̀ lọ ẹni smart wọn máa tàpá bí rẹ́sítà tí ó lè jà. mi ò ṣe o. wàá ṣe wàá ṣe mi ò ṣe sẹ́ wàá jẹjọ wàá ṣe wàá ah. tún dára sí i ó dàbí pé òun ti ẹ̀ mọ nǹkan tó wà stake nínú kìnìún mọ nǹkan tá a fẹ́ rí nínú ẹ̀. wọ́n sọ pé mo wá láti ìwọ rí ló fẹ́ máa fi kíní láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́ wò ó ọ̀gbẹ́ni mi ò ṣe. o oh, oh, ṣe kí ni mo. mi ò ṣe mọ́. àti àti ìṣó ti sign for. o ní bílífì láti ìgbà tèmi àti tèmi ṣeré ti máa rí a ṣe anything tí lọ́kọláya ń ṣe. má wọrí alátiṣe ni òun ló mà ti ṣe àárẹ̀. How long will make this job a reality? Àwọn kan wá sọ pé obìnrin lọkọ̀ dàbírí láyé ń yí. Ayé òyìn lọ́bì kankan o ibi tí ọjọ́ ti ń yọ ló ti ń yọ ibi tó ń wọ̀ náà ló ń wọ̀ sí i. adébẹ̀tán sìn adébẹ̀tán. ìfẹ́ ní í ṣe lẹ́nu ọwà kí n fàdákà ó lọlẹ̀ bù mí àwọn bọ́ọ̀sì ń dóde mi. fàdákà kọ́lọ́wọ́ má kà tún rí ní kókó. ọ̀nàrẹ́bù kí ni ìtumọ̀ yẹn kí ni ìtumọ̀ gbélé. alápàdúpẹ́ ìwọ ló ń bá wí dá lóhùn. fàdákà. Your game is over. Ooh. You, Fadaka. <laughs> eh, Fadaka ló ń bá sọ̀rọ̀ king of Fadaka. Ọba ni mí. Ẹnì kan kì í rórí Adéfín. Ẹni tó bá rórí Adéfín, orí afọ wọn ìwẹ́rẹ́ ẹni tó bá rí jòyè fi àyà làwọn gàràgà wo wo wo wo wo wo wo wo ẹjọ ẹjọ ẹ jẹ́ ká sinmi ẹjọ mi ìbá tìjà wá bí o ẹ ká ṣeré mi ìbá tìjà wá. fàdákà o ti fi ojú kan èmi alápàdúpẹ́ lónìí fàdákà ó ti dandan kó wẹ̀ nínú àgbà rẹ. dárí sáwù èmi kúnlẹ̀ ọmọ láfojú gbọ́ ah, àkàbí làwọn yìí kà wọ́n mo máa ń tọ́jú mọ̀ ń jẹ́ ẹ̀rí gbẹ́ni gbọ́ ó fa kíkan kíkan lọ́sọ̀ tí wọ́n pè wọ́n ìbò èbó ọkọ̀ lánà tẹnu ìbẹ́jọ lọ́sọ̀ tí wọ́n pè wọ́n ta ẹnu ọtọ̀ rẹ̀ pátá ẹnu ẹyẹ ilé ọ̀rọ̀ sì gidi ẹgbò ẹgbò ẹjọ ẹjọ ẹ má fa wàhálà o ẹ má fa wàhálà o ẹ má jẹ́ kí inú bí mi o. mo dé níta mẹ́ta abìdí pẹrẹpẹ èso ọ̀dàrà wọ́gìrì tó pẹ́ ẹyẹkẹyẹ ti sun mí oró ọjọ́ mo sọ lónìí ọjọ́ máa jẹ́ ni onílé òkú òṣò ilé lọ́ba ní kó o má kú òní ní òkú àjẹ́ ilé lọ́ba ní kó o má kú òní ní òkú sunusunu kì í gbàgbé ọ̀rọ̀ àná ọ̀ka kárìbìtì ọ̀fìnnú gbọ́sẹ̀lẹ̀ ọ̀bàrà ni kò sí ìfẹ́ mi níyẹn tèmi ọ̀bàrà ni kò sí a kì í dúrólé tábà ìròde èèwọ̀ ni ó yá pẹ́tẹ́. Akọ̀bí irú àpẹẹrẹ burúkú wo lèyí àjọ ọmọ gbọ́dọ̀ jì mú lógbò lẹ́sẹ̀ ẹ̀yin tó láyé ara ni mo yá ara ni mo yá ara ni mo yá èrò ni mo sàn èrò ni mo sàn agẹrẹgẹrẹ ni mo rún ẹ gbà mí. nínú fìtílà mẹ́sàn mẹ́ta mọ̀ ti kú mbẹ́. ọ̀dẹ sápò yọró arọ̀nìmọ̀jà sápò yóògùn èmi yín lájọ jẹ àjọmú ni nǹkan ọmọ gbọdọ ṣàkàn bí nǹkan ò gbọ́dọ̀ ṣọmọ mi ẹ dákun ẹgbà mi nǹkan ò gbọ́dọ̀ ṣọmọ mi o. bàbá ò ní kí ló ṣẹlẹ̀ ta kí ló ṣàkàn bí kí ló ṣàkàn mi ó ṣe kí ni mo dáràn ah ẹ yẹ mo gbé mo gbé ah mi ni mo fẹ́ ṣe báyìí mo lọ́wọ́ mi ò bá gbé mọ́mí mọ́mí o mọ́mí o. ẹlú mami wàhálà ti wà ó wàhálà ti wà ó. Àkànbí ni mami Àkànbí ni ma wọ́n ti pa ni ok ó dà mà ó dà mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ ma mo ti gbọ́ yíyí olóhùn ọmọ mi ò ní kú láéláé lóòótọ́ ni àmì ara sọ mí àmì ara burúkú dẹ̀ ni àmọ́ mo ti ṣe gbogbo ètò tó yẹ kí n ṣe ń pa ẹ̀ kò sí nǹkan kan àkànbí tèmi àkànbí ò ní bá wọn lọ òde àlọ òde odídẹrẹ́ ìkú soko ìwájẹ àlùkò yìí bá wọn kú sí ìmọ̀sọ̀sọ̀ kò sí nǹkan kan. gbogbo bẹ́ẹ̀ bá ṣe lè ṣe ẹjọ́ ah, ah. mo ní o fọkàn ẹ balẹ̀ omi ìkú kò sẹ́ni tí ń sì kun ulẹ̀ mo ọ̀kẹ́ balẹ̀ kò sóhun kankan. ó ní yẹ̀yẹ́ ṣe bí òun lè mú jẹ́ ó ní yẹ̀yẹ́ ṣe bí òun lè mú òkú gbẹ́tọ̀ ọ̀rùn gbókùn níbi ọ̀dọ̀ra káṣá ó ní yẹ̀yẹ́ ṣe bí òun lè mú jẹ́. lòun lè mú jẹ oníyẹyẹ ṣe oníyẹyẹ ṣe bí òun lè mú jẹ ọgbẹ́ tọrùn bọ́ọ̀kù ló bá fara káṣá oníyẹyẹ ṣe inú mi dùn mmc mo kí gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ pàápàá èyí tí ẹ forí tì í gbogbo struggle torí ó wà nínú ìwé mímọ́ pé ìbẹ̀rẹ̀ ò kí ń ṣoníṣẹ́ èèyàn tó bá forí tì dópin la máa yìn mo máa yìn lọ́pọ̀lọpọ̀ mo yìn lọ́pọ̀lọpọ̀ èrè àti ìgbéga tó wà nínú ẹgbẹ́ yìí kò ní fò wá ru ṣẹ́ra wa olóṣèlú akọ̀ǹdara wa láàmú ni èèyàn mi òṣèlú yìí ò lè àwọn èèyàn kò mú kankan kan bí ìgbà tó lé kò lè wájú ọlọ́run kò lè wájú èèyàn kí kí kí kí kí là kí ẹdún náà kí kí là ń fà tí ò tó náà. kí wàá la wá ń jẹ báyìí tí ò tún àfọlá ọlọ́run èló ló wà lọ́wọ́ wọn tí wọ́n ránṣẹ́ sí Fẹlá kókó lọ́rùn kó wá kọrin láyé. máìtíà. ẹ sọ fún mi gbogbo gbogbo tí ò tó làwọn máa ń fà. alápá thanks. ọkùnrin inú. alápá dúpẹ́. yàtọ̀ sí pé ó jọmọ mi for a long time mo ti ń pọn ìbọn sí otújọ́ mẹ́ta kan ò jábọ́ lẹ́yìn mi. àmín ọmọ tó ṣe fi ogun rán ni ẹ àwọn ọmọ ohun tí wọ́n ń fà ní a jù lọ kọ́ lọ bí bàbá wọn léèrè ẹbí bàbá yín léèrè báwa la jù yín lọ bẹ́ẹ̀ ni lẹ jù wá lọ ẹbí bàbá yín léèrè ẹbí bàbá yín léèrè ẹbí bàbá yín léèrè báwa la jù yín lọ bẹ́ẹ̀ ni lẹ jù wá lọ ẹbí bàbá yín léèrè. ka ka ka ka ka ka ka ka ne ne ne ne ma wa na kuna makono na tena Wow, con más ni me gano, eh. aṣọ òbọ ọmọ yẹn mọ ọmọ yẹn ti rìn wòwò wọjà aṣọ òbọ ọmọ yẹn mọ. ẹ̀ẹ́dẹ̀ gbẹ́sẹ̀ ńlẹ̀ abẹ́ṣẹ́ à wọ́sẹ̀ yìí. mọ́mí ara láyé o. Yeah! àràlàyé ah, rárá rárá gbogbo area ibi tí incident ti happen àti hideout àwọn arábí yẹn gbogbo ẹ̀ láti wá at the try best wa àárí wọn rárá bẹ́ẹ̀ ni mà ẹ wo àárí bọ́dí àlàyé rárá in fact gan àwọn boys wa méjì kan wà táwọn náà lọ pẹ̀lú àlàyé àdẹ̀rí bọ́dì tí wọ́n bọ́ àárí tàlàyé. mọ́mí o ti parí ṣálàbọ̀rọ̀ ti máa dẹ̀wù báyìí mọ́mí ṣálàbọ̀rọ̀ ti dẹ̀wù wọ́n mi lọ́wọ́. wọ́n dákẹ́ jàre ah, ah. má sunkún ọ má sunkún ọ alábọ̀rùn kọ́kọ́ ò dẹ̀wù èmi lọ́wọ́ o èmi ò ṣọ̀fọ̀ o má sunkún ọ̀fọ̀ nínú ilé mi ṣó wá. ìjì lè jà lóòótọ́ ó lè jà àmọ́ ṣe ló dá mi lójú pé ìjì kan ò ní jà kó dominú àgbọn láéláé nǹkan kan ò ṣàkọ bíi tèmi mo mọ̀ bẹ́ẹ̀ ni nǹkan kan ò ṣe ẹ̀yin lọ ẹ máa bá lọ máa bá lọ. mo ní nǹkan kan ò ẹ. ti gbọ́ bó bá ti ń rí mi máa ṣàmì wọlé lọ wọlé lọ àkànbí. ẹgbẹ́ tó ẹgbẹ́ tó mọ̀ wá dáadáa o ẹ wá dáadáa o. wọlé wọlé wọlé wọlé. ó ga o ẹ̀yin èèyàn mi ǹjẹ́ wàhálà ò ti bẹ̀rẹ̀ báyìí torí mi ń wò wípé ibo la fẹ́ sáré gbà ibo la ń lọ torí pé kò yé mi ẹ wo ó tiẹ̀ ti sú mi láwọn tá a ti ṣe gbogbo workings wa tó dẹ̀ ti wà perfectly alright tó ti wà okay ẹ dúró ṣé omi ò ní ti ẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu báyìí. Ah! fàdákà fàdákà ah, kò fàdákà ò dá lásìkò yìí rárá honestly òfò ńlá ló ṣẹgbẹ́ wa bọbọ yìí fi ẹ̀mí ẹ lẹfẹ gbẹ ni. Ah, ah, oh. Oh. ẹ wò òfò ńlá gbáà ni òfò yẹn ò wá kí n ṣe fún ìdílé ẹnìkan tó jẹ́ àwọn fámìlì ẹ àti fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ pàápàá òfò ńlá ni. Hmm. ibi tá a ti ń bò jìnnà o ibi tá a ń lọ gan-an ló kù báyìí kí la fẹ́ ṣe gẹ́gẹ́ bí my chairman ṣe sọ. Hmm. ẹ ṣe. Hmm ẹ bá mi kú ìbánikẹ́dùn ara mi òfò tẹ́ ẹ sọ èmi lòfò ń ṣe ẹ wo ká tó tiẹ̀ ṣe nǹkan mo fẹ́ kí a yan àwọn sympathizers ká lọ sí ilé wọn ká lọ sympathize pẹ̀lú wọn mm-hmm. then thereafter ká wo bí a ṣe fẹ́ invite àwọn ọmọ ẹ̀ tó kù ká bá wọn ṣe meeting papọ̀. Mm-hmm. mo fi pé nǹkan tí chairman sọ yẹn ó wà in order and it's something that worth pursuing. Mm -hmm. okay. so, Uh, my chairman àṣẹrí ọ̀rọ̀ àṣẹ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ìgbésẹ̀ yẹn báyìí i'm talking about right now. npr. òwe òwe ọ̀rọ̀ lẹ́ṣin òwe ìtàn ìtàn àrọ́ bàbá ìtàn. ẹ má bínú. Ah, ah, ohun súkà kíkọ́ ni mò ń gbọ́. bẹ́ẹ̀ ni èmi ni. Ah, ẹran ẹni ló fi ṣu ẹni jẹ <laughs> ọ̀ka ìlà ìwọ lọ gbá bọ́ọ̀lù lómi. àwọn ọmọ mi ni ẹ má bínú. dìde dìde dìde dìde dìde àbó rí bí olólùfẹ́ eré bọ́ọ̀lù gbígbá lèmi náà hmm. ọmọdàkẹyẹ ọsẹ ọmọlúàbí o hmm. bó bá ṣe àwọn ọmọ kò ń ta àwọn ọmọ kàntankàntan òun ni bọ́sẹ̀ gbá bọ́ọ̀lù lòmí tán báyìí tí mo ṣe yé ni ó sì mókò ni ó tún lẹ̀ mọ́ mi hmm. àbó ọ̀rọ̀ ilé ayé yìí ó dàbí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá yìí náà ni àbọ̀ rí gbà sí mi gbà sí ọ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ilé ayé yìí rí bó bá gbà sí ọ tó bá ọ níbi tó dáa ìwọ náà wo ibi tí ó sànjọ tó lè gbà sí àbọ̀ ọ̀gbọ́n mi yóò dá fún ọ. ẹ lọ rèé máa gbá bọ́ọ̀lù yín àmọ́ bẹ́ẹ̀ bá ti ṣe tán báyìí kọ́ ọ yọjú sí mi. mo lọ́rọ̀ díẹ̀ tí wọ́n bá ọ sọ tó sì ṣe ọ́ láǹfààní. Ah, ṣe akọ́gún pín o ntókù bá filẹ̀ lọ́mọ lóòkú máa o bẹ́ẹ̀ ayé yìí rí o hmm? àti pé. Hmm, ohun tẹ́ẹ̀dá bá gbìn lẹ̀dá ọkà á máa lọ. ẹ ṣe sá. ẹ lọ rèé máa ṣeré yín. òwe òwe ọ̀rọ̀ lẹ́ṣin òwe ìtàn ìtàn àrọ́ bàbá ìtàn. ẹ jọ sá ẹ jọ sá. ẹ ṣé kọ́sẹ̀ ni. kọ́sẹ̀ bọ̀ lẹ́wà kọ́sẹ̀ bọ̀ lẹ́wà kọ́sẹ̀ bọ̀ stop lẹ́wà. ah ọlọ́run ṣe. ìwé kábọ̀ lówó lórí pọ́kú lówó rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tí ń bẹ̀nu rẹ̀ ó jọ̀wọ́ gọbọ ìlọ ọgbọ́n ọlọ́gbọ́n ló lè yé ọ̀mọ̀ràn ló lè mọ̀ lówe lówe là ń lò lọ àgídìgbò ọ̀mọ̀ràn nìyẹn. kókó ọ̀rọ̀ yìí rújú ó àgbàkodò ibi ọ̀rọ̀ yìí dorí kan ó kọjú sí lágbájá ẹ̀yìn ló kọ ọ sí tàmẹ́dò ó ṣe ní ní kàyéfì kàyéfì ńlá ló jẹ́ o ta ni yóò là wá lọ́yẹ̀. lórújú. ọ̀rọ̀ ń bẹ ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀. ìwé kọ́bọ̀ lówó lórí pọ́ọ́kú lówó rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tí ń bẹ̀nu ló lè yé ọ̀mọ̀ràn lówe lówe là ń lùlọ àgídìgbò ọ̀mọ̀ràn níjó ọ̀rọ̀ ń bẹ ọ̀rọ̀ ń bẹ ọ̀rọ̀ ń bẹ ọ̀rọ̀ ń bẹ ẹni tí mo wò yìí. tẹ̀rẹ́ nìkan bá sọ̀rọ̀ tẹ̀rẹ́ nìkan bá sọ̀rọ̀ báyìí. mama mama mama kọlù mí ẹ̀dín ní máa ṣe gbogbo yín báyìí wọ́n kọlù mí jáde. ọkọ mi. madam ẹ sì fẹ́ fi mọ́tò kọlù mí. ká ní madam mo dáràn mo dáràn ọkọ mi. madam. ẹ má lọ wà láti jọ ẹ. n ò mọ yín n ò sọkọ yín òun ṣọkọ mi òun mọ ìyàwó ẹ mọ. ẹ wo ẹ wá o ẹ kò ṣe pé mi ò mọbi tí mò ń lọ o ẹ ó kàn jẹ́ pé gbogbo ẹ̀ kàn ó kàn ń dàrú mọ́ mi lójú gbogbo ẹ̀ kàn jọra wọn ni ó jọra wọn ó dàgbọ́n ó ti gba bí gan lẹ́ẹ̀kan. ẹ ó ti yé mi ó wo ó ti yé má sàn kankan mọ́ ṣáwọ ni mọ́tò jà lọ lé. kí n wọnú mọ́tò. kí n wọnú mọ́tò jà lọ lé. kí ni kí ló ń wò já máa lọlé já lọ já lọ já lọ. Eh, kí máa lọlé já lọlé kí tẹ̀lé yín wọnú mọ́tò wọnú mọ́tò. kí máa tẹ̀lé yín wọnú mọ́tò já lọlé wọlé wọlé. ìdá ọ̀dà mo ti gbọ́ mo ti wọlé mo ti wọlé o lẹ́dàá yasukànnù kó sọ mi lọ kó sọ mi lọ. ẹlẹ́ṣin òwe ìtàn ìtàn àrọ́bá bàbá ìtàn. ọlọ́gbọ́n ló lè yé ọ̀mọ̀ràn ló lè mọ̀ lówe lówe lálùlọ àgídìgbò ọ̀mọ̀ràn ń bẹ̀ ọ́ ọ̀rọ̀ ń bẹ̀ ọ́ ó kí ló dé tó ń wọlé kiri báyìí. kiri fún ṣé ò tún dálé ara ẹ̀ mọ̀mọ́ ni. ọ̀rọ̀ kí ló dé tuntun wo picture ara ẹ ṣé o rántí àwọn pictures tó yà mọ́ ni what have they done to you. jọ ṣé o ò dára ẹ mọ̀mọ́ tó bá tiẹ̀ dẹ́mi mọ́ ò dánú ilé ẹ̀ mọ́ ò dára ẹ̀ mọ́ wàhálà ti wà báyìí irú kí wá ló lè fi kàn ẹ́ tó jẹ́ kó o lose memory ẹ̀ totally bad. ọmọ nǹkan ṣé ká lọ sọ hospital ṣé ká lọ sọ hospital. Ah, ara o ẹ má ṣèyọnu ara mi yá kò sí nǹkan tó ṣe mí ara mi yá dáadáa. ok ó ti yé mi ó ti yé mi. Ah. mami ó ti ẹ̀dá kí ló lọ́ṣẹ̀ ó rèé o bẹ́ẹ̀ mi náà ṣe kò ń títì nìyẹn o kí n tó bá sọ̀rọ̀ kó tó dá mi lóhùn mami kí n tó rí gbédélé ó tún délé náà tó gbórí ṣe ń wọlé kiri tó ń ro ọjọ́ katakata tó ń tọ́ tó bó ṣe ti wá jókòó láti gbà yẹn kó dìde kó wá lọ́wọ́ kó jẹun kó ṣanra kó ti gbogbo ọ̀rọ̀ wa ò bára wa mu. ó ti dà ó ti dà ó ti yé mi. fọkàn balẹ̀ kò séwu ọmọ tí wàá ṣe nísìn wọlé lọ lọ gbómi kaná kó o ro àmàlà tó ah. fẹ́lẹ́ kó máa gbóná yáyáyá kó wá fi tówẹ̀ kó wá fi yí bó ṣe máa ń ṣoúnjẹ yẹn lọ ṣoúnjẹ lẹ̀ fún un sórí òun á máa tẹ̀lé mi lọ nísìn láàrin wákàtí kan á padà dé jẹ́ kó bóúnjẹ ńlẹ̀ o ó yá yá lọ. ṣé o sáà sí wàhálà. irọ́ kò sí wàhálà o. ẹ ẹ dàpọ̀ ẹ jẹ́ gbé báàgì. ẹ fi báàgì sílẹ̀ láàrin wákàtí kan o ti padà dé nísìn tẹ̀lé mi ká lọ. lọ́wọ́ kan bí ó dẹ̀ dáhùn máa ń lọ ṣe tí mo ní o ṣe wákàtí kan péré ọkọ ẹ ti dé padà. ṣé mo fi ṣe ṣé mo fi. inú mi dùn bí mo ṣe pé yín tẹ́ ṣe tètè jẹ́ mi ṣe wà pa torí ó ní nǹkan kan tí mo rí tí mo dẹ̀ fẹ́ kẹ́yìn náà rí mo ń bọ̀. kò yé mi mi nǹkan tó lè jẹun. Ah. má sá. kí ló dé tó ń sá lọ. ẹ má sá àlàyé yín náà ni. fàdákà nílé a olórí mi fàdáfàdá ee kógà kógà fàdáfàdá ee kógà kógà àlàyé ah. kí ló tẹ ṣe báyìí fún ọ láti jọ ìyá ẹ ti ah. fi wálẹ̀ pé ju àlàyé mi à ẹ ṣe tẹ padà wá tálẹ̀ tálẹ̀ tálẹ̀ tálẹ̀. ẹkù ẹkù tágìrì gbéra ẹ níjà ẹ àbá àgbàlagbà ikú tó pa kú ayé jẹ ẹ ẹ̀ràn tí mo ní làkàfẹ́ ló sọ̀rọ̀. bàbá báwo lẹ ṣe báyìí èmi sílùú ẹ̀ ló sọ̀rọ̀ orun tọmọ sóko bàbá ẹ rántí. ẹ ẹ ń rò pé ó yẹ kó da yín mọ́ àbí ṣe mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ yẹn lágbára gan so mo guess pé ó wà traumatized by it ni bó a ṣe máa treat ẹ medically àmọ́ ẹ̀yin náà níṣẹ́ tó pọ̀ ṣe o yes ẹ máa fi lára balẹ̀ ẹ má jẹ́ kó wà agitated ṣó ti yé yín so that memory rẹ̀ lè máa padà díẹ̀ díẹ̀ díẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ yẹn àbí. síwájú ẹkùn tá a gidi gbéra ìdíjà. èmi ni ò sí ìlú sí ìlú orun tọmọ ah, sókun. mama aláìmọ ni kò sí wàhálà kò sí wàhálà. Ah. ẹ̀yin ẹ fáyìn tí. ẹ̀yin fáyìn kẹ bàbá máa ń lo ẹ fún mi ẹgbà mi mo dáràn. ó yà mí lẹ́nu. ẹ̀yin náà fáyìn. ẹ lémi. ẹ eh, eh, ẹ try láti get along padà ẹ jẹ́ kí mi lọ dáná fún kí n sẹ́bi. o sì ní kájọ máa sọ rẹ. ẹ jọ máa sọ rẹ. àbábá olórí wa lẹ́yìn jẹ́ ọ̀rẹ́ kẹ́ fádà lẹ́yìn jẹ́ sí wa ah, àlejò rẹ̀ yín fádà lẹ́yìn jẹ́ sá. màá sẹ́ẹ̀tì dáínì tí n jẹun. <laughs> Eh? ọmọ ó ga o ah, fádà dẹ̀ dé ó dẹ̀ dàbí ìgbà tí Mósè lọ gba ten commandments. Wow nígbà tí Moses máa dé ńgbà yẹn náà irun kún mọ́ bàbá lórí àìrọ́. but o rí pé o rí pé olùkẹ́ ti ń change díẹ̀ díẹ̀. ó dàbẹ̀ ó dàbẹ̀. bàbá ti ń change díẹ̀ díẹ̀. blend yẹn dáadáa so brother mi má gbàgbé ibi tó máa ń gbà ké sí yẹn tó máa la mẹ́ta mẹ́ta yẹn sí ó yá ó yá. ẹ rí i pé bóyá báyìí gan gbẹ̀yìn ẹ rí i pé ẹ̀yìn gan ti ń ṣe gidi ẹ̀rígbó blọm ó ti wà lẹ́nu iṣẹ́ ẹ̀ ti pẹ́. ọmọ ẹ ó mọ iye ẹni pé ó plum dáadáa. ogun rege. ẹrí nǹkan tí mi náà rí orí nǹkan tí mo rí orí pé orí pé ṣé o rí pé fada kàlẹ́ lè. yéé. wo dáadáa wo dáadáa. ọlọ́run ah, ah. Ah, fàdákà tó ju fada gbogbo wọn lọ gbàgbé. fàdákà ẹrù yẹn orí yẹn wọ́n ń ṣáná yé bàrìbà <laughs> ẹ wo àgbò tó tàdí lẹ́yìn ah, ọlọ́run àgùntàn tí ò bá ti yẹra bá inú ẹ̀ máa ya ni <laughs> ọmọ káwá wọ̀ gbòòrò. òun gangan lélẹ́yìn òun gangan lélẹ́yìn òun gangan lélẹ́yìn òun gangan lélẹ́yìn iṣẹ́ yẹn nìyẹn iṣẹ́ yẹn kò sùn rí mi lálẹ́ ó máa mú nǹkan sí mi lọ́rùn. Àkànbí Àkànbí mo kò sá sùn ó ti rí pé mo wà lẹ́gbẹ̀ẹ́. o ò tiẹ̀ mira padà rárá o ò tiẹ̀ yíra padà rárá. ó wá. ṣe sùúrù. ẹ hmm. kí ló ń jẹ bẹ́ẹ̀ ṣe sùúrù báwo sùúrù wo ló fẹ́ kí n ṣe láti jọ́ tó ti lọ tí mo jàjà tún rí ẹ̀ ṣé o mọ̀ pé obìnrin ni mí ni. ẹ gbogbo gbogbo ọ̀rọ̀ rẹ ló yé mi ṣùgbọ́n ó ṣe sùúrù ni wò ẹ ò ní bínú ni o ṣáà gbọ́ nǹkan tí màámi sọ wọ́n ní kí n síra ró fúngbà díẹ̀. ẹ mo gbà. èyí túmọ̀ sí pé wọ́n ní kí n wà ní mímọ́ ni ó ṣàmọ́ gbogbo nǹkan tó wà lẹ̀ má bínú dákun. ẹ mo understand but for how long àṣọfẹ́ pa mí ni obìnrin ni mí náà wo wo jáṣe lè yan jáṣe lè yan. wọn ò sí wọn ò sí dákun dákun pé yọ̀ǹda mi báyìí dàpọ̀ ó sàmọ gbogbo nǹkan tó wà lẹ́ má jẹ́ ń sin kankan ṣùgbọ́n má bínú dákun dákun má bínú ṣùgbọ́n. ha. Akànbí. Ah. àbọ̀ rí ọ̀rọ̀ ilé ayé yìí ó dàbí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá yìí náà ni à gbà sí mi gbà sí ọ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ilé ayé yìí rí bọ́ bá gbà sí ọ níbi tó dáa ìwọ náà wo ibi tó tutù tó wúlò tó lè gbà sí i. bàbá tí bá wa ṣe bàbá tí bá wa ṣe o ohun tó ń jà wá láyà bàbá tí bá wa ṣe. ó bá wa ṣe o. bàbá tí bá wa ṣe. ó bá wa ṣe. bàbá tí bá wa ṣe o ohun tó ń jà wá láyà bàbá ti bá wa ṣe. NPR high level NPR level. mo kí gbogbo ẹ̀yin ẹgbẹ́ wa o ẹ ṣeun mayor ó rí i pé ìgbà tó o pè mí lórí fóun wípé ìròyìn ayọ̀ wà tó fẹ́ sọ fún mi kò kọ́kọ́ yé mi hmm. ṣùgbọ́n nísìnyí mo wá rí wípé ìròyìn ayọ̀ ló mú wá lóòótọ́ ìròyìn ayọ̀ gidi ni i'm very very much happy. mo kí gbogbo lé o chairman bẹ́ẹ̀ ni ìròyìn ayọ̀ gidi ni àmọ́ ó ní ṣùgbọ́n kékeré kan nínú bẹ́ẹ̀ ni tẹ́rí ṣùgbọ́n tó nínú ni wípé bí aláyẹ̀ ṣe padà dé many things ti change gan-an wọ́n ti gbogbo nǹkan ti dàrú wọ́n ti lose memory wọn. ẹ ẹ bẹ́ẹ̀ ni wọn rántí èèyàn kankan mọ́ ṣe rí bẹ́ẹ̀ ṣe jókòó yìí wọn rántí anybody mọ́ àwa là ń tẹ̀ láti máa put wọn through àwọn nǹkan tá a máa ń ṣe látẹ̀yìn wa là ń kọ́ wọn díẹ̀díẹ̀ tẹ bá gbé díẹ̀ nu wọn gan gbogbo èdè ti dàrú ẹ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ wọn ò dàbí ti tẹ́lẹ̀ mọ́. ètò agbára ìrìn àjò tí mo rìn kì í mọ̀ sí ìrìn àjò kékeré bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mo ti dé sáàrin padà. ẹ wẹ ah, chairman hmm? fadaka mo bá ẹ dúpẹ́ o mo dẹ̀ bá gbogbo wa dúpẹ́ pátápátá hmm. ah, ọpẹ́ náà làbá dà mo bá gbogbo wa dúpẹ́ àdúpẹ́ o. mayor gbogbo ọ̀rọ̀ yín pátápátá ló yé mi gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kò sí ẹni tí ó rìnrìn àjò tó rìnrìn gẹ́gẹ́ bí alágbára tí àwọn nǹkan kan ò ti ní yí padà nínú ìgbésí ayé rẹ̀ ṣùgbọ́n o fàdákà ní dídé tó wá dé yìí o ọlọ́run ọyọ̀ ni ó yọ kó. fàdákà àwa mo lè tún kí ẹ kú oríire o èmi mo tó kí àwa ẹgbẹ́ náà mo kí wa kú rírì ah, ẹ ṣe wá rí níwọ̀nba àgbà tó fi lọ yẹn aláwọn ìfàsẹ́yìn díẹ̀ kan nínú iṣẹ́ wa hmm. àmọ́ ní ètò tí wàá lè èmi mọ̀ pé ní kíákíá òun ló máa bẹ̀rẹ̀ iṣẹ́ padà. exactly exactly ṣe yẹ kó rí nìyẹn. bí ó ṣe rí mu. ẹ wo inú mi náà dùn láti darapọ̀ mọ́ yín padà ṣùgbọ́n mo fẹ́ pè ń ṣàkíyèsí kan o ewu ni ká máa ṣòṣèlú ká máa tẹ̀jẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ ni ṣe rí irú orílẹ̀-èdè tó bá ti ń tẹ̀jẹ̀ sílẹ̀ irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ ò ń gbérí yìí ẹ jẹ́ kí gbòògbé ẹni tí wọ́n bá yàn sí bẹ́ẹ̀ ẹ má tẹ̀jẹ̀ sílẹ̀ mọ́. ọ̀dà ọ̀dà fàdákà ọ̀rọ̀ rẹ yé mi ibi tó sọ̀rọ̀ dé ó yé mi jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n mo fẹ́ ọrántí láàlú òkò ṣàgìdìgbò iná jó ògiri òòṣà làwọn tá à ń bá dùn nǹkan. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ exactly. òdodo ọ̀rọ̀ ni chairman sọ ẹ wo èèyàn kéèrè kórí máa mì bírìn hmm. àjò politics bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn ah, ah. wo ṣọ́ra àsìkò tó dé yìí ojú iṣẹ́ ló dé sí hmm. kó yá sán ṣòkòtò ẹ dáadáa kó wá bẹ̀rẹ̀ iṣẹ́ nítorí we must win. yes sórí àsìkò iṣẹ́ ló jẹ́ sí lóòótọ́ torí ń gbà tó ò sí nílé ah party is sọ́kàn. you must work and we must win. we must win. ẹ wò ó ẹ fọkàn yín balẹ̀ ẹ omi tuntun ti rú ẹja tuntun ti wọnú ẹ bá a ṣe fẹ́ nìyẹn. Ah, ah, ah, ṣe ń sọ̀rọ̀ high level high level. ẹ eh, compensation lásán mo ní five million. ah ẹ bọ bàbá báyìí bá gbà nìyẹn àbí báyìí bá gbà nìyẹn. eléyìí kéré ní nǹkan tó máa ń jókòó náà ẹ òun gangan náà ń pè ní labintin natasẹrẹ natasẹrẹ nabintin ó kéré gan-an. ẹ calm down ẹ calm down ṣé rí gbogbo àwọn àtẹ̀wò yìí i understand you. o a dẹ̀ mọ̀ pé gbogbo bó ṣe lọ náà ló ń fa gbogbo ẹ̀yẹ ń ṣe àmọ́ mo mọ̀ pé láìpẹ́ <laughs> tí election gangan bá bẹ̀rẹ̀ tí kìkì yẹn bá wọlé dáadáa ah baba. gbogbo kìíní máa reset padà àbí kí lẹ́ni mo sọ. orí máa set padà straight. ah ẹ sì lélẹ̀ kéré ṣé bọ́n ṣe máa ń pín owó ìlú rẹ̀ tẹ́bí ń pa àwọn kan lù tọ́rọ̀ ń jẹjẹ tọ́nà ọ̀dà táwọn tó kàwé òrìṣẹ́ ṣe àwọn tí ó gbé wa délẹ̀ lérí tún ò fún ọ láyè láti débẹ̀ ẹ ó dà ó dà ó dà tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń ṣe nù ẹ bó làá wàá ṣe pín o ẹ dákun. Àlàyé fàdákà láti ilẹ̀ náà ẹ̀yin lẹ fún wa ní orientation pé ẹja lẹja ń jẹ sanra àbí bẹ́ẹ̀ kọ́ so gbà tó dẹ̀ ti rí báyìí náà a tún máa máa ṣe bá a ṣe ń ṣe lọ tẹ́lẹ̀ náà ni n ta máa ṣe ni pé a máa yọ five h ńbẹ five hundred a máa fáwọn ọjọ́ nìyẹn. kí làwọn ọjọ́ fi yùn sí kí náà ṣe fún. àwọn ọlọ́pàá máa ń help wa gan àwọn máa ń help wa dáadáa ẹ adẹ̀ yọ one m a máa fi yẹn ra ammunitions gbogbo ẹ̀pà tó ti waste a máa dá yẹn padà sílé ṣẹlá wa boys àwa mu one ah, m àmà ṣáyẹn láàrin ah, ara wa gbogbo ètò dẹ kù ó di ti fa àdàkà. Eh, èló wá ló wá kù. Ah, aláyé two point five ni ẹ̀yin lẹ́dẹ̀ ní. two point five bàbá ẹ ń bẹ̀ jàre two point five million ẹ mọ ètò ti pín sẹ́yìn ṣá àjẹmọ́nú tí ń nìyẹn jàre kò yẹ kẹ́ máa sọ gbogbo nǹkan tẹ̀ ń sọ yẹn ọlọ́run. bàbá aṣẹ́ ti gbàgbé ni a ti pín three hundred million rí náà àbí. ẹ́ eh? Eh, ele kéré. Ah, ó kéré. àmì nǹkan tẹ bá tẹ bá gbowó tó ń gbà mí ẹ tún máa ń rojà mí lẹ́yìn eh. <laughs> ẹ máa ń rojà mí eh. mo wà á lé fún yín bàbá. ó dà ẹ mọ̀ jà sí báwọn ní hmm. pé báwọn ẹ mọ̀ nǹkan tá a ṣe ẹ jẹ́ kí mi mú one million ó ti tó mi ẹ̀yin ẹ mú yòókù one point five ẹ pín mọ́wọ́ tí. ṣùgbọ́n o àwọn tó bógun lọ Eh, bẹ́ẹ̀ ti sọ páwọn tó bógun lọ nínú yín àwọn tó bógun lọ nínú wa hmm, látẹ̀ní lọ a máa pín owó tiwọn náà fáwọn ẹbí wọn. tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn. bàbá tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ náà nìyẹn ó kéré gan. ẹ wo eh, <laughs> Fàdákà ṣe mọ̀ pa mọ̀ yín adẹ̀ mọ̀ yín dáadáa ṣé ó dénú yín lóòótọ́ pé ká máa mú owó yẹn lọ ká kó mọ́ tiwa. Ah, tọkàntọkàn tààràtààrà mi ó tẹ́ mi lọ́rùn. Ah. ó dénú yín pé ká máa mú kẹkàn mú wá táwa dẹ̀ mú ìtókù. wà ah, náà tó mi. àbí kíra fún bàbá. fada fada ee. fada fada ee. lẹ́fù gbógà gbógà padà padà pàtàkà pàtàkà. ẹ wá ẹ eh, wá ẹ eh, wá ẹ eh, wá o ìkìlọ̀ kan wà o mo fẹ́ rìnrìn àjò kan ah, ah, ah, ẹ má rìnrìn àjò ìtẹ̀ lọ lọ́jọ́ sí àti ìbọnú ẹ̀ tán ṣé kì í tún ṣerú ẹ̀ lẹ́tún lọ yìí. ẹ wo fàdákà òótọ́ nìkan tí rè sọ yẹn o òkè e, tó bá pọn dandan kẹ́ lọ ìrìn àjò náà bóyá kí gbogbo wa ká kú pẹ̀lú sọ́kọ̀ kájọ́ wa lọ. Ah, èmi nìkan mo gbọ́dọ̀ lọ àbẹ́ẹ̀ ah, ni ẹ̀yin ọlọ́jọ́ kan péré ni ṣùgbọ́n ẹ̀ ṣe aró ẹnìkan kò gbọ́dọ̀ pè yín ẹ̀ sì gbọ́dọ̀ gbáàgọ́ ẹnìkan kan. tó bá jẹ́ ilé wa pé wà kọ́. ẹ má gbé. ẹ bàbá bàbá ṣé kò ṣáà ní ju ọjọ́ kan lọ. bẹ́ẹ̀ ni ah, torí tẹ lọ ah. tẹ́lẹ̀ tẹ dé gan gbogbo nǹkan ò balance ibi di tẹ́lẹ̀ mọ́ èdè change everything change ẹ lè lọ́nsìn kẹtùndé nsìn kó jẹ́ China lè máa máa sọ. So ẹ eh, ẹ eh, tó bá yẹ pọ́jọ́ kan náà ni ẹ kò sí ṣe bí ẹ ṣáà ẹ máa padà dé ẹ ah, eh, kò sí problem ẹ jẹ́ kó máa lọ. èsì wa bá ti sọ náà ni ẹ ah, ah, ó yá ó yá. padà padà gbólà padà padà ilé ìtẹ̀sílẹ̀ ni dùn mímu inú bàjẹ́. ọ̀rọ̀ tiẹ̀ ló máa ń yàtọ̀ tó bá pè nǹkan ní táìmù kan wàá ṣáà make sure pé o pẹ́ dé ṣáà ni. ẹ̀yin fúnra yín ìgbà wo lẹ débí ẹ wá ẹ má fi mí kọ́rọ̀ sọ ìwọ ni. níta wá ṣe ń bí ilé ní serious kó pa sìgá ọwọ́ ẹ̀ náà kó tiẹ̀ pa sìgá ọwọ́ ẹ̀ náà. ju sìgá ọwọ́ ẹ̀ sílẹ̀. pẹ̀lú ah, ah. sísọ ǹjọ́ ṣé sìgá mi máa ní kẹ́ máa sọ nǹkan tẹ́ fẹ́ sọ. jù sílẹ̀ jù sílẹ̀. Ah. ó nìyẹn mo ti jù sílẹ̀. ẹ wo ẹ̀yin tèmi ṣe rí ta bá ó yẹ ká mọ orí ẹ̀ fẹ́ téèyàn bá dẹ̀ ń sunkún pé ẹ kó máa ríran ẹ kí lẹ rí pẹ̀lú ìwà fàdákà. a dá fún ẹ question tó bèrè yẹn iṣẹ́ bàbá ti yàtọ̀ gan-an i'm still trying to figure something out yet i can't see anything. Hmm. Hmm. Um, gbogbo wa la rí difference nínú ìwà tí fàdákà ń wò tẹ́lẹ̀ pẹ̀lú ìtòhùn ọ̀sìn ọdún sórí new style tó check gbé wáyìí It's well appreciated. But I am totally confused. Kí ló lè ṣẹlẹ̀? Um, ṣé rí nǹkan tèmi rò ní wípé ó dà pé àlàyé yẹn fẹ́ máa dìbò fún wa ni. Because tí ó bá yẹ pé ó ń dìbò fún wa ìwo ni kéèyàn dé kó dẹ̀ bẹ̀rẹ̀ sí ni máa act bí àwọn tó ń ṣe We máa act fún wa. Àbí báyà ká tún wò pé bóyá new style yẹn ló fẹ́ lò fáwọn opponent ẹ̀ ni. But at the same time àwa fúnra wa a ní láti wà very very very careful. ibi tí mò ń lọ gangan nìyẹn. ọ̀rọ̀ yẹn gangan nìyẹn. ibi tí mò ń lọ gangan nìyẹn ṣe rí ọwọ́ tó gbé wá yìí lójú tèmi ó dàbí pé bó ṣe dé yẹn kò fẹ́ trust wa mọ́ oh. ó wá fẹ́ pẹ̀pìn kó máa fi yẹn ṣọ́ wa kó fi wo nǹkan tá a lè ṣe oh. kó dẹ̀ mọ bó ṣe máa hẹ́ǹtà wa ẹ rí pé ńgbà tó ní ká pín owó oh. ẹ rí pé mo rọra wà lórí ọwọ́ bá ṣe máa ń pín tẹ́lẹ̀ tí má lọ wò pé bóyá ó ti slow nsìn mo fẹ́ lọ bẹ́ kó má lọ àtáàkì olúwẹ̀. káàṣì rí wa lọ tú. ẹ ẹ bẹ wẹ wẹ bọ́ọ̀lù ẹ̀bẹ̀ gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí ẹ gbàgbé ẹ̀ a ti gbọ́nù tàn rí pé tí ìjì bá gbé àwọn alágbára lọ ń gbà yẹn tó bá máa fi padà dé wọ́n máa ti ń darúgbó dé ni ìmí nǹkan ti máa lose memory ẹ̀ kò ní rántí nǹkan tó ń ṣe mọ́. ẹ gbàgbé má fòyà ẹ jẹ́ ká máa pín owó tiwa lọ kò act kankan ìwà ẹ̀ ló ń wù that is the new ìwà tó ṣe gbèdé nìyẹn bó ṣe wà lọ́kùnrin. Hmm. bí wọ́n ṣe rò ó nìyẹn àbí bó ṣe wà nìyẹn kò ẹ má bẹ́ẹ̀ ah. bẹ̀rù ni. bá a ṣe sún yẹn náà ló kó ṣe ó tiẹ̀ ní ká bọ́lẹ̀ ìwọ ló máa padà bọ́lẹ̀ ah, ọlọ́run bóyá kò ṣe bọ́ ẹni fẹ́ ṣe. ṣùgbọ́n ìtàn tí fàdákà bá máa fi báláǹsì tán <laughs> kó ju bolu gbogbo alókùnkùn ṣe nígbà tó ń dáná sun wọn lọ́jọ́ sí kó má jẹ́ wọ́n sun next irọ́ ni kò sí wàhálà ṣòun kí wọ́n ló ń bẹ́ sówó jù sí ó ti máàkì ojú ẹ̀ bóyá wà. ẹ̀rí ẹ̀kọ́ tẹ̀ ń pa mí ni wà á ní sọ̀rọ̀. ẹ ẹ ṣáà jẹ́ kí ẹ jẹ́ kí gbogbo á kọ̀ǹpọ̀tì lọ́dọ̀ bọ̀bọ̀ yẹn ẹ jẹ́ ká kọ̀ǹpọ̀tì lọ́dọ̀ fàdà káà ní tí mo torí ẹ̀ pè yín nìyẹn o. ọgbọ́n ọlọ́run mọ ọgbà tó kì í ṣe ọmọdé. kí ló ń sọ lẹ́nu tí ò dùn rọ́bìsì wo ló ń ṣe òrìpọ̀ ni rọ́ nìyẹn tó bá tẹ̀ fẹ́ tán gbogbo èèyàn jẹ́ irú mi ló yẹ kó tán jẹ́ òrìpẹ́ ọmọ burúkú nìyẹn èmi ń torí ẹ̀ gbòdì ìwọ wọ́n ní kí ló dé tí mi ò rán àwọn ọmọ tí mo mọ̀ pé ó máa jẹ́ iṣẹ́ kí ló dé tí mi ò ránṣẹ́ wọ́n náà lẹ ní ẹ ò lè pátátá ìwọ sọ fún èmi pé o ti pa fàdákà mò ń jó mò ń yọ pẹ̀lú àwọn ẹgbẹ́ àṣẹrọ burúkú ni àṣọtún báńtẹ̀ ẹ̀rọ ló ń pa fún mi àṣọ ò pa fàdákà wọ́n bẹ̀rẹ̀ sí rí fàdákà wọ́n rìn káàkiri ìlú níwọ̀. but baba kò possible kò possible. wait tí kú bá ń sọ̀rọ̀ àwọn amagbeni alákàdúpẹ́ if i'm talking next time don't talk again ọlọ́run níjẹ́ kó rí bínú mi o ọlọ́run ṣe ń ba ẹ ṣe bí mo ṣe bínú yìí mi ti bínú mi ti mi ti ò bínú tí n bá bínú jù máa bẹ̀rẹ̀ sí sunkún ni tí ẹ bàjẹ́ nìyẹn à ń torí ọjà jà ní ọ̀rọ̀ ẹ ọjà níta ló ń jà lẹ́yìn kò léwu tẹ́lẹ̀ yóò bá ponú ṣé wọ́n mọ̀ pé kò sí information tó wá láti other party tí òun dé ọ̀dọ̀ tiwa ni àwọn party tí fàdákà ń ṣe iṣẹ́ fún ultimatum of seven days ni wọ́n fún fàdákà wọ́n ní kó lọ pa ẹ́ dànù ṣódìgbà tí ọmọ fàdákà tí ò tó nǹkan yẹn bá pa ìwọ dànù kó tó jẹ́ adọ́rùn mọ́tọ́ ni ọ̀dẹ̀ ó fẹ́ kí ìyá ẹ fojú sunkún ẹ̀ àbúrò pé fàdákà ó lè pa èmi ni kò lè tó èmi pa gbogbo òṣèlú ni mí káwa tó débi tadé àmọ́ tá a gbé mi wèrè ọmọ fẹ́ jẹ́ kí n tú àṣírí tí ò yẹ kí n tú mo mi odó mo gbé jàpá mi òṣèlú ló ń jẹ́ bẹ́ẹ̀ díẹ̀ ò ta ẹ ẹ bá sọ̀rọ̀ useless guy. alágbàdúpẹ́ ìwọ náà ò ṣe dáadáa ó kó òkú tíjà máa fi lè bínú tó bọ́n ṣe bínú yìí ó kó òkú tó o bá tiẹ̀ wá ń parọ́ fáwa tó o tiẹ̀ mọ bó ṣe lè máa dọ́gbọ́n gbé kalẹ̀ fáwa ṣó yẹ kó o parọ́ fáwọn wọ́n mú ẹ gẹ́gẹ́ bí ọmọ ni ẹ̀ńtẹ́lẹ̀ ti pa tán tún wá ń rí tó ń rìn lórí ilẹ̀ ìyẹn ò dáa tó nígbà nìwọ náà wá di ẹni tó ń sìnkú tẹ̀sẹ̀ ń yọ ọ́ your excellence kò máa yé mi o kò yé mi rárá rárá kò yé mi o ẹ wò ó adìẹ ló ń bẹ̀ tán tí pẹ́pẹ́yẹ bá bọ́ síbẹ̀ á wù títí títí ṣùnùkùn á dẹ̀ pa ẹ́ àwọn pátì kejì wọ́n fún fàdákà ní ultimatum of seven days kó pa ẹ́ dànù èmi fún wọn ní ultimatum of five days péré kó o fẹ́ pa fàdákà tí o ò bá rí fàdákà pa èmi fúnra mi ni màá pa ẹ́ torí mo ti mọ̀ pé ọ̀pọ̀ àṣírí ló ti mọ̀ nípa wa ó dẹ̀ ti mọ̀ nípa pátì. tó bá wù ẹ́ kó sọ pé mi ò tó bẹ́ẹ̀ n ò tí mò ń wẹ̀ yìí lásán mo kàn ń ro ti yá ẹ̀ ni tí n bá wù ẹ́ ju wàá lẹ́yìn. hallelujah. amen. amen. ìyì yẹ ọlọ́run wa ọba tó ń. jésù mi o. Shakira abẹ́fẹ́ Shakira rèé o kó tó sọra rẹ̀ di Kira. Kira. Some people know how to make love, but they don't know how to fall in love. Matthew is good in bed. Ó ní èèwọ̀ lórí bed. Sọ́rí ìwọ bó ti rí ìwọ ti máa ń fa ìbí múngòrò tó ti pọ́n tó èmi fẹ́ kí ìwọ jábọ́ kèmí ó máa. Jimba. Alive, you have to be cunning a little bit because tó ò bá wà kàn ní àti gòkè ọwọ́ ọlọ́run ló wà. jésù mi mo fira mi lé ẹ lọ́wọ́. ṣé kò máa ń jẹ́ pé kíra ọmọ ti yìn ń jẹ. kíra ti yìn ń jẹ. iná tá a bá dàdà eégún ẹyẹ mi là fi sùn jáde lé. bóyá kẹ́ mú mi You have to expect the unexpected. Shakira, kó sọ about? I said I don't know you, Me, ò mọ eré náà. Ah! Ah! Ìdí ò bá bàjẹ́. Ó ń pẹ́. Kémi ṣáàtì lówó lọ́wọ́. Ó dẹ̀ ti wá lówó Don't worry about tomorrow because it is not promised. ọ̀dúndún dèwé borí ìlàwọ̀ ọrụ òun ayé ìhòrìhò làkàrà wà òun làwọ̀ omi ọ̀ràn wúrì wò bàbá aláwọ òru dúdú lójú ọmú dúdú àṣà ọ̀rọ̀ dẹ̀dẹ̀ múlẹ̀ sá o ní ọwọ́ ẹyẹ rere dodo lálá ògbìngbìn abẹ́rẹ́ lẹ́nu aṣọ ó pa ayé ha ó ní kọlẹ̀ ìṣẹ́ tí mo rí ilẹ̀ odò ní awọ bàbá tó fún omi. Ah, alápàdúpẹ́ ọmọ tẹ́mi ń wò ni mo ń wó lọ́ọ̀kan yìí o bẹ́ẹ̀ ti wí gan bẹ́ẹ̀ náà lórí o bàbá fàdákà ò kò kú o fàdákà ò kú nígbà tó sọ fún mi pé fàdákà wọ́n rí kódà yìí ń rìn lórí èèpẹ̀ bàbá mo bá wọn ágì o. bó o lẹ ti ṣe. bàbá èmi ni mo yin fàdákà èmi ni mo yin fàdákà bàbá mo dẹ̀ confam pé fàdákà kú adẹ̀gbẹ́ kúrò ńbẹ́ adẹ̀tún lọ jù dànù a jù dànù because mi tẹ̀ fẹ́ jẹ́ kí wọ́n si traces òkú ẹ̀ rárá. òkúta ẹ̀sìn ẹsẹ̀ rẹ̀ ń bẹ́ ń ta. bàbá ṣé a lè sọ pé àpáyọ ó wà lára fàdákà ni. àpájí gan bẹ lára ẹ ẹni tí ń lùlù fún omi rẹ ń bẹ lábẹ́ omi kò tí ì sùn mo rí i. but baba Fadaka, ó gbọ́dọ̀ kú fàdákà ó gbọ́dọ̀ fi ilẹ̀ sí aṣọ bora fàdákà must die. baba èmi alápàdúpẹ́ kí ni nǹkan tí a fẹ́ ṣe sí baba Fadaka must die. kò sí ṣe kò sáà ṣe omi tí mo gbé fún yín tẹ́ ẹ lò lákọ̀ọ́kọ́ tẹ́ ẹ lọ rí dà sí lára wọn omi náà lẹ́ẹ̀ gbé lẹ́ẹ̀ lọ padà lọ rí dà sí lára ẹ sì mú wa bá mi láàyè fógán fódá báyìí lẹ́ẹ̀ mú wa bá mi láàyè tí nǹkan kan gbọ́dọ̀ yingin lára ẹ̀ ẹ mọ̀ yín lè kanná débi tẹ́ ẹ kàn kó bínú bá ń bí yín tẹ́ ẹ bá ń gbé bọ̀ ẹ mọ̀ pé yòójú ẹ̀ bọ̀ ọlẹ́ bára rẹ̀ ò bá pé bẹ́ẹ̀ bá gbé débi ẹ̀yin lẹ nọ̀ràn lọ́rùn o ẹ̀rí pé gbé déyìn lódìndín bẹ́ẹ̀ bá ti gbé dọ́dọ̀ mi níyìn lódìndín ẹ ilẹ̀ pẹ̀lú mi Baba, tí fàdákà bá ti débi lóye ẹ sọ fún mi pé iṣẹ́ ti ṣe àbí. ó bù sí i ọ̀nàrẹ́bù kí ni plan yín fún wa. wọn náà wọn kọ́lé alájà méje fún wa ni. ṣùgbọ́n àníkan máa kọ́ torí pé ẹni tí ò bá gun kẹ̀kẹ́ rí tán bá gbé sínú Bentley bí ìgbà tó fọ̀nà ọ̀run hàn ni. ọ̀nàrẹ́bù ti tún wá ṣéǹjì máìndì wọn o wọ́n láwọn ó fún wa ten million ká fi tán ìṣẹ́ àti òṣì tí ń bá wa jà ṣùgbọ́n a ní kán máa ṣe torí pé tán bá fún yàn lówó tí ràn fọ́fadẹ òrírí kò ní pẹ́ ṣẹ́jú márùn-ún tẹ̀sán ya wèrè. ọ̀nàrẹ́bù kínní kan la kàn fẹ́ kẹ́ ẹ ṣe fún wa. ẹ ti ẹ bí wa pé kí ni. kì í ṣe fún yín. afẹ́kẹ́ ẹran wa mẹ́ka ni òun á lè máa jẹ́ alájà sínasa. àrẹ̀mú mi náà lè máa jẹ́ alájì sí fòfò. o ṣeun àbẹ̀jẹ́ mi ò jèrè wọ́n fèrè jẹ̀kọ́ àmọ́ honourable ẹ̀yin máa wòlẹ̀ dára yín láàmú lórí mẹ́ka tẹ̀ fẹ́ràn wa o. ẹ kàn bá wa night bus sí lọ sí Kánò bàbá débẹ̀ àárẹ̀ yín. Ah, ah. ṣebí kó ṣàtìrẹ́ yín lẹ́nu wa ni aláàjì àti bòbò. alájà tí náà sà aláàjì pẹ̀lú alájà tó darí wálé o láti mẹ́ka pẹ̀lú mẹ́ẹ̀dínà tọ́tùkọ̀rẹ́ dé o tó fún wa ní kùránì àtẹ̀wùsọ̀ọ́lá aláàjì pẹ̀lú alágbà tó darí wálé o láti mẹ́ka pẹ̀lú mẹ́ẹ̀dínà tó darí wálé o kí wọ́n fún wa ní kùránì akéwù sọ̀rọ̀. àwọn onímì sábà kà ní mo sinasa sinasa ah eba ni mo dé àwọn onímì sábà kà ní mo sinasa ni mo dé àwọn yẹnu mi sínú sa a máa jà o a máa jà o ni mo dé alájí pẹ̀lú alága tó darí wá lé o láti mẹ́ka pẹ̀lú mẹ́ẹ̀dínà kó tó kórè wá o wọ́n fún wa ní kùránì akéwùsọ̀lá alájẹ mọ̀nà ẹ̀kú gbogbo ẹ̀ wá alájọ sínú sa máa fẹ́ jà o. inú mi dùn ara mi yá gágágágá bó o wá lọ́hùn. màámi ọ̀rọ̀ pọ̀ ní òǹrìnàjò mi. Yeah ṣe é rí mo sì kọ́kọ́ dé kò gbà báyìí ọwọ́ ọmọbìnrin kan mo dé sí. obìnrin ẹ sọkàn mi ẹ kí ló tún ṣe mọ́ríyá bá ti ń tọ́jú mi látọjọ́ yìí sí ẹ kò mọ̀ dáa kéèyàn mọ̀ fojú olóore gúngè. màámi mi ò fẹ́ wọn ọ̀gá mi lásán ni mo ń bá wọn ṣiṣẹ́ ni. wọ́n dá ń gbà náà. ẹ wò mo bá yín mú nǹkan wá ẹ màá lè máa gbóhùn yín lóòrèkóòrè. ẹ ṣé ọkọ mi. ṣeun o. mo tún bá yín mọ̀ kàn mí bọ̀. bó ti rówó. fifty thousand. ah sókàn mi ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta. Bó ti rí lẹ́nu iṣẹ́ tó lọ sẹ́kọ̀ọ́ yìí, hey, Súnkànmí, ẹ̀, eh, jẹ́ẹ́jẹ́ léégún àgbà ń jó o. O sì mọ̀ pé àlè nìkan, hey. Màámi, ẹ sá mọ irú ọmọ tẹ bí. Mo mọ̀ ọ́n tóótọ́ ṣùgbọ́n kò yé mi náà ni. Mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà, gbogbo nǹkan ó sì tún dà jù báyìí lọ. Òkè báyìí lẹ mú un sí. Òkèkè lọ́wọ́ ọ̀rẹ́ ò lọ. Wò ó, wá. Fáráò ńgbà tó gbógun ti Mósè lọ́jọ́ kìíní àná, hmm ó ní kò ní í lọ òun bá gbé òun sókè ó pe ọlọ́run ọlọ́run bá gbàdúrà ẹ̀ inú omi òkun ni gbogbo àwọn ọ̀tá Mósè kú sí bẹ́ẹ̀ ni ó ṣe rí fáwọn ọ̀tá rẹ̀. a wo Màrílẹ́wà hmm. wo tó bá rí gbogbo ikú hmm, mo ṣáà dúpẹ́ ìwọ ni màá dúpẹ́ lọ́wọ́ ẹ̀. ọlọ́run ní ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o. màmá ròyìn ẹ o gbogbo ò sí tọ́jú wọn gbogbo ẹ ni màmá ròyìn ó ah, ṣe gan. àìdúpẹ́ ara ẹni o àbí kí la wà sí bó wà ní gbogbo èkó báyìí. ah wo èkó ń dùn. ọlásùnkànmí bọ́ọ̀ tiẹ̀ sọ pé kò ń dùn o ti hàn ní gbogbo ara rẹ̀ èmi náà rí i pé kò ń dùn ṣe ló dàbí ká jọ máa lọ. <laughs> wo sáfọ̀kà rẹ̀ balẹ̀ sórí tí gbogbo sẹ́ẹ̀mí tó bá ti fi ẹsẹ̀ múlẹ̀ dáadáa ìwà amúwọ̀ àti màrún. ṣé lóòótọ́. bẹ́ẹ̀ ni ọwọ́ mẹ́mi àti mọ́mi ah inú mi ó sì dùn gan ni o bó bá rí bẹ́ẹ̀ a jẹ́ pé à ń retí là á mọ̀ jẹ́nu. àbígbò ah, dákun ò ní bínú ni o mo fẹ́ fún ọ ní nǹkan ọ̀fà fọwọ́ bà má sọ pé kéré o. <laughs> twenty thousand ló wà mẹ́ twenty thousand bá a má ní ìjìyẹ ah, torí. ọlá tún èmi nìkan àbí gbogbo òlu ni kí n kélé fún. àmọ́ ah, ah, ilé wa gbogbo òlu bò ìwọ nìkan ni. ọlásùnkànmí inú ò ní tán owó rẹ o kò ní tán bẹ́ẹ̀ ọlọ́run ṣeun. wo dákun jẹ́ kí n tètè máa lọ torí n padà sí kò lẹ́nu lílọ bíi bó àánú tí mo rò pé bá ti ń jáde lọ yìí ọ̀dọ̀ mọ́ mi là ń lọ tó lè fara mọ́ wọn dọ̀la tèmi náà sì sùn pẹ̀lú yín bẹ́ẹ̀. àmọ́rílé ah, wa iṣẹ́ lóògùn ṣẹ́ má jẹ́ fi iṣẹ́ mi ṣeré sórí bí mo ṣe wà yìí wọ́n dóde mi lẹ́kọ̀ọ́ jẹ́ tètè máa lọ ṣùgbọ́n. ọ̀dà àbúbá wa rí báwọn kọ́ ya ìyàdọ̀ àwọn ọmọ tó ọmọ kọ́ bọ́ọ̀lù torí wọn èjé mi ò gbádùn o kóòsì kóòsì kóòsì náà mọ̀ ń béèrè ọ̀dà èyí tó jẹ́ captain wọn níyàtọ̀ ẹ̀ torí fẹ́ fáwọn náà ní nǹkan ṣùgbọ́n. ó wá yẹ kó ti máa lọ báwọn àṣẹ bí ikú ṣe máa ń pààyàn rẹ ikú o máa ṣe dá o bàbá tí mo sì kí kọjá mi lánàá ibi ni wọn jọ kò sí bàbá dáadáa ẹni rẹ lọ o ẹni rẹ lọ ládùúgbò bàbá já tó bàbá já tó ikú àdẹ̀fà àwọn òṣìkà sí làwọn amẹ́ni rere lọ. <laughs> ah, ah, ah. <laughs> bàbá dáadáa bàbá rere bàbá rere bàbá rere. ẹ ká sàn ẹ jọ wọn béèrè bàbá jàtò. bàbá jàtò bàbá jàtò ti kún lójúmọ́ ni. kí ló ṣe wọ́n. bá a ṣe rí nìyàwó bàbá jàtò ti kún. tí mo sì ti sèlérí tí mo ti pinnu lọ́kàn mi bí mo fẹ́ ṣe nǹkan rẹ fún bàbá yìí. Ah, àtọ́nílé àtàlejò ó máa kó o mọ́ra ní. pẹ̀lú gbogbo ìmọ̀ràn tí bàbá yìí gbà mí tó sì tọ́ mi sọ́nà débi tí mo dé yìí sásìkò ló wá yẹ kó kú àsìkò tó yẹ kó jọrọ̀ nínú tó yẹ kó kú. boss alubarika alápàdúpẹ́ boss of bosses Malaka tó ń bẹran tó ń béèyàn bàbá gbogbo àwọn machine yẹn wà bó ṣe wà ó wà intact tí ò shake tí ò move rárá tẹfọn bá kọjá bàbá àárín bẹ́ẹ̀ yẹn ṣá. o sure. hundred percent sure Baba. ẹ ẹ alápàdúpẹ́ kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ bàbá yìí náà kí ló ṣẹlẹ̀ náà. mi understand but wọ́n ti confam pé fàdákà wà láyé náà bàbá fájìmí náà dẹ̀ confam wípé fàdákà wà láyé wà lórílẹ̀ pẹ̀ ó yìí mí láti jẹ ta ẹ ti wà bí mo tún wá confam kí n tún wà pẹ̀lú yín léènì ó dẹ̀ sọ fún mi pé gbogbo mọ́tò ẹ pín síbẹ̀. pín síbẹ̀ àbá. sọ̀kà sọ yìí pé fàdákà kan máa lẹ̀ sínú ilé mi bẹ́ẹ̀ kò fẹ́ jáde ni àbí nǹkan tó ṣẹlẹ̀ alápàdúpẹ́ ọ̀gá à wo fàràtà yìí bó ṣe wà yẹ mọ kó ya wèrè gan ó sọ lórí gan ọlọ́run bóyá wà ó lè ti mọ̀ pa wàrà kó dẹ̀ lẹ̀ sínú ilé. alápàdúpẹ́ no vex for wetin i wan talk o but we don dey long things boss mo go burst this guy inside now ẹ jẹ́ ká lọ burst ẹ̀. ah no we buy room. ilé òkè ṣogun face to face apẹ́ àpè ẹ̀ṣẹ̀ àpè ètí àpè ojú á pé gbogbo ara ẹ̀ á pé á fẹ́ ṣe àẹ̀rìn á fi rìn ló yẹ dí ọ̀dọ̀ bàbá fájìmí fàdákà èmi alápàdúpẹ́ boss ikú ti ń pani tí wọ́n sọ wípé congratulations. ujaki ujaki advance. movement. ọ̀gá don talk bàbá don talk tó gbọ́ kí lálá. That's that. That's that. ìkarahun òfin ṣe àjọgbá alábàáhùn ọ̀pọ̀lọ́ sí àjọ kọ̀ǹkọ̀ ọ̀pọ̀lọ́ ò dán kọ̀ǹkọ̀ dán wọ́n yàtọ̀ síra wọn òun kọ́ yìí. bàbá ọ̀rọ̀ yóò yé mi bàbá fàdákà lílé yìí. a ló ń kọ́ ó ń kọ́ bàbá mọ́pọ̀ lọ sí ọjọ́ kọ̀ǹkọ̀ agbẹ́jùúlẹ̀ ni bàbá ẹ mọ bàbá yẹn pé ó máa ó ní yẹn ó ń dẹmọ ni ó ń dramatize fún wa ni yẹn yìí fàdákàlẹ̀ ẹ̀ rí ni ẹ̀ rojú ẹ̀. lọ́lẹ̀ tí mò ń ẹ ẹ rí láwọn jẹ́ èdè tó kàn sọ èdè ó kàn ó dẹmọ ni bàbá. tẹ́ ẹ bá pe eléyìí aláìṣẹ̀lẹ̀ ẹ pa o eléyìí kọ́ ló sẹ̀yìn o ẹ fi ilé ẹ jẹ́ kó máa lọ bá tiẹ̀ lọ. ó dà bàbá tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ló ṣe máa jẹ́ ẹ ká waste eré gbà yẹn. ìyẹn túmọ̀ sí pé. musu ni ó máa confuse wa náà ó máa confuse wa ẹ jẹ́ ká mílè ìdáná rẹ̀ máa pé òkè o fàdákà làwọn abikọ́ tó ti jọra jù. má dán wò má dán wò bẹ́ẹ̀ bá gbẹ̀mí ẹ̀ nǹkan ńlá ni lọ́rùn rẹ o ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ó burú o ọgbọ́n ó burú o ẹ̀fẹ̀ lé ilẹ̀ o ẹ̀jẹ̀ ó máa lọ. kúlẹ̀ o. kí ló dé látàwọn tó sọ fún mi pé ó máa dé ó wálé ò tún pè mo tún pàgbọ́ ẹ títí kò lọ ah. ó tún máa dínà òyọba kí ló ṣẹlẹ̀ kí bàtàdà hmm. agoda. Ah, wo ọmọ bá dúpẹ́ tó bá gbá ẹ ṣe mí. Hmm. kí ló tún ṣẹlẹ̀ báyìí. ẹ eh, àwọn ará bí mi. mo lọ́hùn abirù wàhálà ò lè lè báyìí òun fẹ́ sí mi báyìí. Ah. Hmm. ebi ló ń pa mí eh, dákun bá wá nǹkan tí ń jẹ. ṣé kí n bomi wá fún ẹ náà. àwọn wa ebi gangan ni kókó mo fẹ́ bomi sára lókè. kí ni gbogbo ilé ibà yìí? ìlọrin dá mo ti gbọ́ èkó ní dààmú lágbára ọlọ́run. àtúkọ̀lá àtúkọ̀lá ikú mi ò kì í ṣe ni ọ̀yẹ́gẹrẹ ara ìlú òní dáríjọ káláwọ̀ fọ kábọ́rí ọjọ́ fẹ́ ìlú òní dáríjọ káláwọ̀ fẹ́ kúkọ́ ọ̀chà ìyálòdì ìlú òní dáríjọ káláwọ̀ fàkàrò a èmi àkọ́bí láwọn ìkà ọ̀ọ́ni ikú ti pakújẹ a ikú mi ò kì í ṣe ni yẹ̀yẹ́ ìyá mi èyí wọ láàánú ọmọ ẹkùn la. ìyá mi ò ní wọ láàánú dáṣọ àṣírí fún mi. wẹ́ẹ́ ká sọ ọ̀bọ yìí ìyá àwọn méjì tó wà gbòòrò ó ń dá provision Hey, that's wa bẹ́ẹ̀ ká ti gọ́ wọn dáhùn ti pẹ́. alápàdúpẹ́ ọ̀gá ẹ̀rù ẹ̀ má bínú bàbá confam ló sọ yẹn o ọlọ́run. alápàdúpẹ́ bàbá confusion or no confusion ọ̀bọ boy jẹ̀bi ikú ó dẹ̀ gbọ́dọ̀ kú. tó bá jẹ loot. ó ní fàdákà sí wa nílé ayé tó ń fi ẹsẹ̀ rìn lórí erùpẹ̀ ilẹ̀ ó ti di dandan kó fi ilẹ̀ bóra bí aṣọ. wọ́n ní ọmọ forin fájá ẹ forin fájá wọ́n ní ọmọ fòlòǹgbò fẹ́kùn ẹ fòlòǹgbò fẹ́kùn. bẹ́ẹ̀ni sọ̀n ìwọ àti tani ṣé ìwọlẹ̀kùn ajá ni ẹ̀ ajá ẹ̀ tó dẹ̀ lọ wọlé bá ẹkùn ó ti di dandan kílẹ̀ gbé èmi alápàdúpẹ́ fàdákà <laughs> o ṣe o tó jẹ́ kíkú rẹ̀ ó yá fàdákà apá ẹ̀ o jí èmi alápàdúpẹ́ màá tún wá tún ẹ̀ pa wọn á wá gbé ẹ̀ padà wọn á wá tún lọ tún ẹ̀ sọ sínú kòtò ìkúlẹ̀ rẹ̀ sẹ̀ èmi alápàdúpẹ́ fàdákà. kò ń ṣayé yìí mọ́ òǹkàrà fi dìbò látòkò kò ń bá jí wọnú ogún mi dà. ẹ jẹ̀bi kù. fàdákà èmi ò ń sẹ́ńtò lè fògùn dẹ́rù bá ẹ ọ̀dẹ́rọ ni irin tọ́dẹ̀rọ lójúde ògún onírè makin ẹ̀ràn dẹ̀dẹ̀ ìyá apá rẹ̀ dà ó já wá gbẹ̀mí fò. Simbi lórúkọ ìyá rẹ̀ Musiliu lórúkọ bàbá tó bí ọlọ́mọ kí wọ́n tó bí ọ wọ́n ti mọ̀ pé àbíkú àgbà ni ọ wọ́n ti mọ̀ pé òní tọ́jọ́ tó bá wá rí bẹ́ẹ̀ wọ́n fẹ́ kó o padà á sí bíbá yìí níìsín níìsín. ìwọ fàdákà ò kéré sí tó ń fa. wọ́n ní mú wa mo mú wa wọ́n ní mú bọ̀ mi ò mọ̀ bẹ̀ mọ́ kí ni o. ọ̀dẹ̀ ni ẹ ọ̀dẹ̀ irun orí ni o mo mọ bí òkú pín sí mo mọ bí ọ̀sá ti bẹ̀rẹ̀ àrìnà káyé kan ò ní mọye yèrùpẹ̀lẹ̀ tó o bá mọ ọjọ́ kú ẹyẹ lẹ́nu kí ni o bẹ́ẹ̀ dẹ́sán fàdákà <laughs> májèsí ilé ò máa wo ni ó wá gbiná ó lòun fẹ́ fi dáná wògì mú àgbà tó bá dán o yóò tẹ̀ mí. wo ṣé ìwọ gangan sọ ọmọ yèèpẹ̀ lẹ̀ tó o bá mọ̀ ọ́ ya sọ́kìn gbọ́ ọjọ́ ọkú ẹ pé. Ah! Ah! èmi fàdákà ẹ tí ì mọ kankan ah! èmi ni tí n bá dé tó ẹ̀rọ báyìí. ní méjì bá fojú kọra wọn ìkan á tẹ fún kan ni. ìgbà wo ló wẹ̀ tán tó jáde ṣé bó sọ fún mi kó fẹ́ lọ wẹ̀ ni. kí ni ìtumọ̀ kọ́ṣọ̀ tó ń bí mi yẹn ẹ́ ò ń bá mi sọ̀rọ̀ bí pé mi àtẹ̀jọ́ ń gbélé ẹ́ ò rí mi látijọ́ yìí ó dẹ̀ wá nulẹ̀ ó kàn yín dẹ̀ balẹ̀ yes now ó wá nulẹ̀ ó jókòó síbẹ̀ tẹ́tẹ́rẹ́ ó wá mi ó wá sọ fún mi pé èmi lọ wọlé ìsìn mo lọ wẹ̀ for what. kí ló ń sọ lẹ́nu. ah yẹ mo dá kí lè léyìí tí mo rí èmo rí o èmo rí o. ta lè lè ta ni wọn náà àbúlé ebukú lè lè ta ni yá ẹ ókè olórí burúkú yìí ti lọ gbà wọn ní wà bí ẹ ti lọ tẹ́ ẹ dìfẹ́ǹsì yà á bí ìyá ẹ ó dàbó ṣe wà ló máa kú ní sẹ́ẹ̀ ìmọ̀ àpàyà ìsinsin máa sáré jẹ́ sísìn ọlọ́ọ̀bù kù ní ìyá ẹ̀ sínkù sí ọ́ sínkù náà ya wèrè ìyá ọlọ́ọ̀bù kù ní wèrè ni ìyá ẹ̀ṣẹ̀ ọlọ́ọ̀bù kù ní ìyá ẹ̀ ìwọ kí ló ṣẹnu lẹ́mi sẹ́ mo ní sọ fún mi kí ló ṣẹnu lẹ́mi. ṣé wọn ń gbé fàdákà. I said who are you. kí ló dé tó ń lépè mí tèmi nítorí tiẹ̀ nítorí pé òun lẹ́nu kejì ẹ ni. ẹ ṣeun ẹ kú dìde wa o kódà mi mọ̀ pé ẹ pọ̀ tó báyìí ládùúgbò yìí inú mi dùn gan o lágbára ọlọ́run kò ní bàjẹ́ fún yín o ẹ jọ̀ọ́ ẹ torí ọlọ́run ìbò yín la wá tọrọ mo dẹ̀ fẹ́ kẹ́ dìbò fún wa dáadáa ẹjọ àwọn tí ò sí ń lé tí wọn bá toko dé ẹ bá ní sọ fún wọn pé àwa ṣèlérí fún yín ìlérí tá a bá ṣe lónìí àdè máa mú ṣẹ gbogbo nǹkan tó ń jẹ níyà ládùúgbò yìí gbogbo ẹ̀ láti rí láti mọ̀ ìyà ò ní jẹ yín o ẹ wo a máa kọ́lé ìwòsàn fún yín ẹ kànga ìgbàlódé a máa ṣe fún yín iná yín tó ń dákú tó ń dájí yẹn a máa ṣe tó máa máa ranjú lẹ̀ ẹ ní jìyà náà mọ́ náà ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ńgbà tá ń bọ̀ a mọ nǹkan tójú rí yín lójú ọ̀nà o ojú ọ̀nà yìí ò dáa rárá a dẹ̀ máa ṣe tó máa yọ kùlù fún yín kọ́lọ́hún fún wa ṣe ẹ mọ nǹkan tí a fẹ́ ni bẹ́ẹ̀ ṣe pọ̀ lẹ́nu yìí ẹ jọ lọ́jọ́ ìdìbò kí kálukú yín kẹ́ jáde kẹ́ dìbò fún wa kó kún fọ́fọ́fọ́fọ́ a dẹ̀ ṣe dáadáa fún yín lágbára ọlọ́run ẹ ṣe. ẹ dákun ọ̀nàrẹ́bù ṣé mo lè sọ̀rọ̀. ẹ sọ. ẹ wo ẹ̀yin èèyàn mi ẹ má dá wọn lóhùn o àwọn oníbò kankan tá a fi ṣòfò mọ́ ẹ wo ọdún mẹ́rin mẹ́rin lẹ wá sílùú yìí tẹ́ kó ṣúgà sẹ́nu tẹ́nu yóò máa dùn ẹ kó lẹ́nu ẹnu yóò máa yọ̀ ẹnu ẹ dìrú ẹ dìgbà ẹ dì kókó bàbá sàsùn nígbà tá a bá wá pa kìtì mọ́lẹ̀ tá a bá dìbò fún yín tán àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tó ti máa ń lọ títajà tẹná máa ń pè lérú àsìkò báyìí ló máa wá di títì pa ní oníṣẹ́ni tó rí i pé mọ́ ẹ wo ṣe mọ́tàn yìí mi mọ́tàn lómi o àmọ́ ó máa lè gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan ó máa lè lùi yóò dìbò fún yín ṣe ẹ wá ṣẹ̀ṣẹ̀ mọ̀ yìí pé ọ̀nà yìí ti bàjẹ́ ni láti bí ogún ọdún sẹ́yìn lẹ ti máa ń tàn wá pé ẹ sọ̀nà láti gbà tó ti bàjẹ́ ẹ ẹ ṣe dìsìn. ẹ ẹ wo arákùnrin yóò dáa fún ọ ó ṣoríire ẹ rí pé ọ̀rọ̀ gidi ni arákùnrin yìí sọ ọ̀rọ̀ ọlọ́gbọ́n sì lọ sọ pẹ̀lú lágbára lọ́wọ́ ọlọ́run ó ṣoríire láyé rẹ ṣùgbọ́n o nǹkan kan ni mo fẹ́ kó yé ọ àwọn èèyàn ti ń wá bí lóòótọ́ wọ́n sì ti ń sọ̀rọ̀ bí a ṣe ń sọ̀rọ̀ yìí ṣùgbọ́n kì í ṣe àwa àsìkò táwa dé yìí àwọn tí wọ́n ń wá wọn mo fẹ́ fi yí ọ wípé ọ̀jẹ̀lú làwọn wọn o àwa tá a dé ní olóòótọ́ èèyàn tá a sì jẹ́ òṣèlú pọ́nbélé ìníà kò sí gbogbo nǹkan tí alága mi bá wá sọ lónìí gbogbo ẹ̀ lásìkò ṣe pátápátá. ẹ̀yin bàbá ẹ ṣeun látòrí yá àti bí àti dí títí tó fi dé gbì onírọ̀ kan náà ni gbogbo yín bó ti rí nù ẹ wo gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan afọ́mọ àlélùì nìkan ni ó sùn dìbò fáwọn aráabí kò jù bẹ́ẹ̀ lọ ẹ wò mí ẹ ṣeun o bí ó bá rí bákan náà a tún mọ ríra ajẹ́nifújà ọ̀rẹ́ rẹ rẹ ni. gbogbo yín pátá aturọ tàbí èlùbọ́ ni yín ọmọ. ibo kọ ibo kọ. Hello, baba. Ah, Tí bí wọ́n nìkan la ránṣẹ́ pè fún pàdé yìí, ó ṣe ajẹ́ tó tún wá amaya rẹ̀ dání. Ah, ẹ dákun ẹ dákun o ṣé ìpàdé olóró lè lè ẹ wá ṣe ni àbí pàdé àwọn olóṣèlú ẹ dákun ṣé pàdé olóró dé ni wọ́n ṣe yàn yín ni ah, ibi ìbá wa ṣe pé àwọn ìbejì mi ń rẹjú lé ìbá kó wọn dání lọ́wọ́ wà ní. Àkànjí hmm? ọ̀rọ̀ rẹ ti yé mi ó yẹ kẹrù ó sá ó yẹ kó lówó ẹ wá ó fi hàn pé ọkùnrin ni ọ mo sì tọkùnrin ìdí ẹ̀ ní tá a fi pè ẹ́ sípàdé yìí ó yẹ ká bá ẹ sọ̀rọ̀ nígbà tá a ń ṣe campaign ojúlé dojúlé nígbà tó náwó tó ló fẹ́ sọ̀rọ̀ gbogbo èèyàn fẹ́ gbọ́ òun ẹ wọ́n mọ̀ pé ọlọ́pọlọ ni ọ bó ṣe sọ̀rọ̀ tán báyìí gbára tó kú lágbo gbogbo èèyàn sì tẹ̀lé ọ ah ẹ̀rù wá bà mí ẹ̀yìn mi ti fẹ́ mo wá ní kò sí nǹkan tá a ṣe o ju pé ká lọ bá ọkùnrin ilé o kó o ṣe tiwa ká bá ẹ sọ̀rọ̀ kó o ṣe tiwa kó o dúró tiwa tó bá lè ṣe obìnrin á gbó kákáká mo fi dá lójú bẹ́ẹ̀. àkànjí kì í ṣe obìnrin nìkan ní ògbó kódà orógbó rẹ gan yóò tàn lé kan sí wàá gbọ́ o tọ́ ọ bá lè ṣiṣẹ́ ibi iṣẹ́ tọ́ ọ bá gbọ́ àwọn èèyàn sọ̀rọ̀ tí wọ́n dìbò fún wa tá a sì wọlé ó nípò kan tó fẹ́ dìmọ̀. àbí mo kúrò ní. àwọn ṣe rọ́ńbẹ́. kódà níbi tí ipò tó ní agbára dé mọ̀jẹ̀ ń ọjọ́ o bójú o gbóyà o gbónu kódà kò sí nǹkan tó lè wí irú rẹ̀ gan-an là sì ń bá a Kàsálí bá a Kàsálí o. ẹ ti jẹ́ dodo kò jẹ́ kẹ́nu yín ó bò dodo mọ́ ẹ̀yin yóò sọ dodo mọ́ ẹ dákun ẹ dákunjẹ ẹ kàn sọ nǹkan mẹ́ta péré tí àwọn olóṣèlú yìí tí wọ́n ṣe fún wa rí látijọ́ tá ti ń dìbò fún wọn nínú ìlú yìí. Hmm? akaji ah, mọ́ìgbùlẹ̀ já máa ka mẹ́ni méjì mẹ́ta tá a bá kà á tá a bá bẹ̀rẹ̀ sí ní kà nísìn ilẹ̀ òkun. mi ò ní kí ilẹ̀ òkun o ẹ kàn ká mẹ́ta fún mi náà mẹ́ta péré. Eh, eh, eh, ẹ ní lè rí nǹkan kan wíì kò sí ní tẹ́ fẹ́ rí sọ. So ẹ dákun ọ̀nàrẹ́bù ẹ̀mí ò bá ti jà wa o ẹ̀yìn sì bẹ́ẹ̀ nìkan kan jà ẹ̀yìn ló ló nìkan àmọ́ tí mo kàn fẹ́ kó dá yín lójú ni èmi àkànjì ó dá mi lójú tàdá ìbò tí ń bọ̀ lọ́nà yìí bá a bá fi lè dìbò ìtàn ọ̀nàrẹ́bù bẹ́ẹ̀ bá wọlé inú yàrá mọ́ mi yín lẹ̀ ah! àkànjì hmm? ah, ẹ ń wò mí ràn. tèmi bá wá mọ̀ pé ìpàdé tẹ́ pè mí sí ni èyí ni wá o ẹ̀ ní wá rárá àwẹ̀. ẹ wà á mọ̀ bínú wa. Ah, akanji akanji ah, ah, àbọ̀ lọ akanji. bàbá àbẹ̀bí. tanu. ẹ jẹ́ ní fúdà ni o. ẹ mo mo ń bọ̀ o. agbẹnipa bàbá àwọn agbẹnipa tí wọ́n ṣiṣẹ́ fún àwọn olóṣèlú wọ́n wá sílé wa wọ́n ti gbálà o ọlọ́run ló sọ pé ilé ìgbọ̀nsẹ̀ ni mo wà kódà ìkùnlé mo gbà sá lọ mo sì ń gbọ́ pé ilé rẹ̀ ni wọ́n bọ̀ wọ́n ní kálá òun máa má wọ̀ ẹjọ́ ló ṣe ń rù lẹ́yìn kó wọnú ilé kó káwọn ẹbí rẹ̀ ojú bẹ́ẹ̀ wúru èmi ti lọ ah. dúró. tají tí mo máa tají hospital ni mo lajú sí pẹ̀lú ọmọ kan ṣoṣo lẹ́gbẹ̀ẹ́ mi ah, mo ní ah, ọmọ mi kejì dà ọmọ méjì ni mo ní wọ́n ní ẹyọ kan ṣoṣo òun làwọn rí ah, inú mi bàjẹ́ bí n bò lọ́mọ kẹ́hìndé mi wá wà kò burú ọkọ mi ń kọ́ wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́kọ mi ti gbẹ́mìí mi Hmm. mo ṣe wàhálà tó pọ̀ gbogbo agbègbè pátápátá la wá káàkiri àárí ọmọ kẹ́hìndé o ìgbà yẹn ni mo gbà wípé òpin ti dé mo mẹ́mìí mi kúrò pé mi ò lè rí kẹ́hìndé mọ́. but mọ́mì ẹ sọ fún mi pé twins ni mí náà. mi ì jẹ́ sọ ni mi ò gbọ́dọ̀ sọ èèwọ̀ ni nítorí wípé àkọsẹ̀jáyé yín gan jẹ́ kó yé wa wípé tẹ́ bá ti pé ọmọ ọdún márùn a gbọ́dọ̀ yà yín títí tẹ́ fi máa pé ọmọ ogún ọdún ẹ ò gbọ́dọ̀ fojú ríra yín o pé tá a bá ṣe bẹ́ẹ̀ ó léwu fún ẹ̀yin méjèèjì. so torí ẹ̀ lẹ́sẹ̀ ní kí wẹ́rẹ̀ yìí kó wá jókòó tí ìyàwó mi àbí ẹ́. Mm, mm, mm. èmi ni mo sọ bẹ́ẹ̀ lóòótọ́ mi ò fẹ́ kó ọmọ yìí sínú ìdààmú ni torí mi ìfẹ́ kó máa rò wípé ọkọ òun ò sí lórílẹ̀ èpẹ̀ mọ́ àmọ́ wọn ò ní nǹkan kan papọ̀ o pínrín mú kúrò lọ́kàn ẹ nítorí pé bó ti pa láṣẹ fún òun wípé ó gbọ́dọ̀ nísìra àbó fọwọ́ kàn ẹ. rárá o kò fọwọ́ kàn mi o. ọlọ́jọ́ ya ẹ̀ ọlọ́jọ́ ya ẹ̀ mo rò pé ó máa ok. mo bẹ̀ yín mo bẹ̀ méjèèjì ẹ ṣe sùúrù ẹ fọwọ́ wọ́nú. Hmm. màmá gbogbo ìtàn tẹ́ ń sọ tara ti yín ni o màmá tèmi wà ń lu ẹ́sà o ọlásùnkànmí lórúkọ tèmi mi ò mọ ibi tẹ́ ti rí kàǹdé ti yín o. kí àmì ìdánilójú lè wà fún ẹ wípé gbogbo ìtàn tí mo sọ sílẹ̀ òótọ́ ni ìyá tó sọ pé òun ni ìyá ẹ̀ yẹn ẹlẹ́rìí pàtàkì ló ń láti jẹ́ ǹjẹ́ mo lè rí i àbẹ́rẹ́ rí títóbi ọlọ́run lóòótọ́ níwájú ọlọ́run àtẹ̀yàn èmi kọ́ mo bí súnkàn bẹ́ẹ̀ ni ṣe bórí àmọ́ lèmi ń tà lọ́dún náà lọ́hùn mo bá gbé ọjà lọ sí abúlé onírèsè nígbà tí mò ń bọ̀ ẹ jọ̀ọ́ mà abúlé onírèsè tẹ́ ẹ dárúkọ yìí kí ló ṣe jìnnà sí oníkòyí sí. agbègbè kan náà làwọn méjèèjì téèyàn bá ti gba bí gẹ̀rẹ́gẹ̀rẹ́ kan báyìí. Hmm. ẹ wo ibi gẹ̀rẹ́gẹ̀rẹ́ yẹn gangan gan ibẹ̀ ni accident yẹn ti ṣẹlẹ̀ lọ́dún náà ah. lọ́hùn bẹ́ẹ̀ ni. Hmm. ọlásùnkànmí tó bá jẹ́ lóòótọ́ òótọ́ tiẹ̀ ni torí agbègbè kan ní méjèèjì ìyá tó bí ọ gangan lélẹ́yìí o òórí kejì rẹ ni. lóòótọ́ táwa ní parọ́ táìkàndì ni wá àmọ́ ẹ wò òbí ni kò tó ń wo ni o. ọlásùnkànmí ọmọ kẹ́hìndé. Ah mo mà dààmú kì í ṣe pé mi ò fẹ́ wò ẹ́ o èmi tí mo bí ẹ mo ṣetán láti wò ẹ́ àmọ́ mo wá ẹ títí títí mi ò rí ẹ bí mo ṣe sọ. ó gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ ní tòótọ́ nítorí kò ju ọjọ́ kẹta tíṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ lèmi gbé òun ta travel lọ sí north ibẹ̀ la wá wà títí títí títí tí kódà kò jọdún mẹ́rìndínlógún tá a ṣe padà sílùú èsà ń bí. ẹ wo èmi ò lè fi ìlú èsà ilé o èmi lè fi yọ lásùkàn mi lẹ o. ó dà ó dà ó dà dandan èmi ò tiẹ̀ ní dandan dandan pé kó o fi ìyá wa sílẹ̀ torí <laughs> ọwọ́ tó bá ṣẹ́gun sí òun náà ló yẹ kó jẹ ọbẹ̀ ẹ ìyá wa ẹ̀yin lẹ ṣiṣẹ́ ọmọdé ẹ̀yin náà lẹ jèrè. ọmọ ìyá kan náà la Ya إياك نأني كشر ولوكا لوتا كشر ولوكا Ìyá Àkànbí Ìyá Àkànbí ọmọ ẹ ti wọlé wá o Ìyá Àkànbí bá mi. Mami, mo ń pe fóònù yín látàárọ̀ ẹ̀ gbé Mami, màámi màámi eh, màámi màámi ah Mami, ẹ má ṣe báyìí o màámi ẹ má ṣe báyìí o Mami, ẹ má ṣe báyìí màámi ẹ ṣe báyìí. dárò mami ẹ má ṣe báyìí mami ẹ má ṣe báyìí hello hello hello mami hello hello ẹ jọ jọ jọ jọ ẹ ẹ má bọ ẹ má bọ ẹ má bọ ẹ má bọ mami mami mami mami ah mami mami ah mami ẹ dìde ìyá kan bí ẹ má ṣe báyìí ìyá kan bí ẹ ah, ìyá kan bí ẹ má ṣe báyìí má fi mí lé ah ayé mi o ayé mi o yẹ yẹ yẹ kí ló fẹ́ ṣe báyìí. kíni lálá mi kíni lálá mi kíni lálá mi ọlọ́run mi o. asán láyé jẹ́ òmùlẹ̀ mọ́fò. ìyá ni wúrà bàbá ni wọ́n fi wé jígí màámi ọmọ epo oníwọlá àánú ọmọ ẹ̀pọ̀n àyè. May your soul rest in perfect peace. Abíamọ ni màámi, ikú ọmọ ni wọ́n kú. Màámi gbìyànjú fún mi nínú ayé gan-an. Obìnrin bí ọkùnrin ni wọ́n. kòkòrò jẹ́ gbádùn obì tó gbò ikú kò jẹ́ gbádùn ìyá wa. Eh, calm down uh, brother mo understand now i promise you now bí màá ṣe bí màámi ibi tí màámi pọ̀n mi dé màá pọ̀n wọn náà débẹ̀. torí kí ni ikú pagilé tí aláwọ̀ táwa ni wèrè tó fawọ ẹ̀sùn lè sọ̀rọ̀ níwájú olúwa ọlọ́run olùgbàlà tí kò nípa àfẹ̀mí fàdákà. Hmm, wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ fáráò sáré ayé ju bẹ́ẹ̀ lọ àmọ́ níkẹyìn ọlọ́run jẹ́wọ́ fún pé òun lọ́lọ́run gbà fọlọ́run kò sálágbára àbó oògùn níbì kankan ọlọ́run lòògùn ọlọ́run lòòsà ọlọ́run ló lè ṣe gbogbo ó ti yẹ kó jẹ́kọ̀ọ́ fún un ṣe oníyàwó alágbára wọn lóògùn tán bá lágbára tán lóògùn jọ lọ́n lọ só yẹ kí kú pa wọn ìwọ tó yẹ kó fi kó fi ọlọ́run ṣe àtìlẹ́yìn wa lọ ń fìyàn ìyẹn lára lásán lásán lásán òfin ṣàgbékalẹ̀ rẹ̀ don't say that again mọ́mí kì í ṣe èèyàn lásán o èèyàn lásán ni gbogbo wa níwọ̀n ìgbà tó jẹ́ pé àti jẹ́ èèyàn alẹ́ ara tó yẹ ká fi Jésù Kristi ṣe àpáta ìsádi wa ilẹ̀ mìíràn yan ẹ̀yìn wò ó ọmọ ìyá mi ẹni tó lérò pé òun lolùsádi yẹ òun ló ti kú yìí Ọlọ́run ti jẹ́wọ́ bó ṣe tó wo lásùkadé tá wá lò sáájú rẹ báyìí. kò yẹ ni mímí kan ò lé mímí màámi ti gbìyànjú fún mi wọ́n ti bá kú sọ̀rọ̀ ikú kan ò lè pa mí wọ́n ti bárùn sọ̀rọ̀ àrò kan ò lè gbé mi dì èmi ò fìràn jẹkùjẹ líìlì jẹ̀gbíjẹ̀kara wọn. ìbà ooo ìbà. ìbà o ìbà ìbà kọ́dá mo júbà ṣẹ̀dá ìbà araba ìbà alukoso tí wọn ò gbọdọ̀ kojú síra wọn ìbà alúbẹ̀m̀bẹ̀ abojú lókèlókè ìbà ẹ̀yìn àjọgẹ̀dẹ̀ tó mú àgbàgbà. ìbà o lónìí mojúbà ìjẹ́ mo méwúrẹ́ ṣẹbọ fẹ́ tí ó jẹ́ mo mágùntàn ṣẹbọ ọ̀sán àgbàsánigbà gbọ̀pẹ́ mo dòwìwì ẹyẹ àwọn ìyá mi àgbà àbíjú ẹyẹ tí mo mi lágbádá àbíjú àdàbà tí jẹ láwùjọ àjà èyí la bí jò ó fó ti jẹ ní gbangba oko mọ̀nàmọ́ná ẹyẹ tí ṣojú ọ̀run yòró yòró yòró ìdọ̀ máa fòrú làdúrò àkàbíò bó bá kọ̀la kọ̀la ikú rẹ̀ ṣèlú tó bá kọ̀la kọ̀la ẹnu ẹnu ẹnu lẹsẹ̀ fi pè kúrò ojú ọ̀nà tó bá kọ̀lá kọ̀lá ikú rẹ̀ ò sọ̀lá ọ̀la kì í tán nínú ayé ọ̀la ọ̀la kì í tán lẹ́nu awo ikú rẹ̀ dọ̀la àfọ̀lá torí akúrímáfà lórúkọ àpẹ́kù abòjùjù takókó orúkọ àparùn ikú tó bá kú àwọn ọ̀tá rẹ̀ ti gbà kú àrùn tó bá rùn àwọn ọ̀tá rẹ̀ ti gbàrùn èmi mà nájà bàbá mi ò ọ̀la mà nájà bàbá mi ẹnu ẹnu nìna kí fi nájà bàbá rẹ̀ tó bá kọ̀lá kọ̀lá ikú rẹ̀ ń ṣòní tó bá kọ̀lá kọ̀lá torí pínpín ni mo pín ẹ̀là ni mo bù yági kàkà mo jí lé ní mo fi gbá idẹ mo fi rẹrù wọ̀lú ajíjẹ yẹ̀wò oògùn ìjẹ́ mo pín tapá fún apá mo pín titan fún tan mo ti pín fáwọn tẹ̀tẹ̀ burú àwọn wọn lọ́tún ìfẹ́ igi gbọ́ wọn sunkún oje ọ̀tá gbọ́ wọn yaki sálẹ̀ odò agbẹ̀gbọ́n wọn ò lè pọ́n mi gòkè odò adé afún ọlọ́dẹ ọ̀wọ́n rán abò fáwọn ọmọ èèyàn ajígbégi wọ̀ bí ẹ̀wù igbó ní kéré má ní ẹni ní àjò ní jìkìtì bó ti dùn mọ́mọ́ ẹni láṣẹ ìgbére ìràwọ̀n kì í dímọ̀ kọ̀ọ̀kan oyin wọn ò gbọ́dọ̀ tágbá wèrè pé wọn ò gbọ́dọ̀ jágun àjè ìjàkùmọ̀ tó rìn dé ọ̀sán ti kó dódìwé ìdáyà ni wọ́n fi jẹ̀bi ìrìn àrè ijó abápẹ̀rẹ̀ ìrìn là ń rántí rìn ijó abápẹ̀rẹ̀ adágún odò là ń rántí ẹ̀sìn mèrè ìjẹ́ ìrìn wo lẹ́ran erin wo lẹ́ran ó dàjànàkù ọmọ àfìgbọ́dọ̀ káṣọ́ ọdẹ mi ó dèrè owó wo ó derin owúwo ó derin owúwo. ṣùwà tán bàbá tó bọ̀ bá kú sọ̀rọ̀ tẹ́ ẹ jọ ń jẹ̀gbìn tẹ́ ń jẹ̀ka ara tọ́lọ́jọba dé òun náà kù. Ka ka ka ka Ka ka ka ka Ne ne ne ne maulon Na kuna makulona tena Kon masinigano Olá, Zucani! aṣọ òbọ ọmọ ẹ mọ́. ẹ̀sùn kọ́ mi. Ẹ̀sùn kọ́ mi. Ẹ̀jìrẹ́ òyìnbó là ọba ọmọ ọkọ rẹ̀ má bí èjì ló wọlé tọ̀ mí. Ah. Ah. ó fi ẹ̀mí ẹ̀ ó fi ra ẹ̀mí mi. Ah. May your soul rest in peace. Ah a máa ń sọ pé ọ̀rọ̀ ìfẹ́ bí èdè àyàn lórí tí kò sẹ́ni tó mọ̀ bí ẹni tó mú káàmù lọ́wọ́ àṣé lóòótọ́ ni pé ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò lórí. ìwọ wà nínú ilé yìí nígbà tí yàǹdà kan pariwo lé lórí nínú ọgbà yìí. gbogbo nǹkan kọ́ la gidi wọn kọ́ níjà. kíkọ́ mi sìn bá lóun ò ṣe. kíkẹ́ ló mú wá ṣe kíkẹ́ ló mú wá sọ pé òun ò ṣe ṣábíyé máa ṣe. orí mi amútomisìn ni. ti wá ọmọ ẹ̀fẹ̀ bá ní ẹ̀ẹ́dígbà èmi náà bá ní ìyá ní ìgbà ní ìyá máa

Happy Sunday. Laugh, they proclaim. I can see everything turning around. Turning but when the waves of life hit so deep. ṣé bọ́mọ ọlọ́run lẹ pera yín kì í ṣe máyọ̀wá tí mo mọ̀ rí. adójútì ni ìyàwó nìyẹn ìwọ́gán lèmi gan bẹ̀ mo dẹ̀ fi ọlọ́run bẹ̀. that your shield crumbles. every corner of the church lẹ́ ń dúró dèmi kiri fún kí ló dé sọ́ni ìmọ̀ mi ni. ẹ wo ẹ ṣàánú wa sórí ọlọ́ọ̀. mo gbé dọ́dọ̀ babaláwo but kàkà kí ewé àgbọn kàkà kàkà. we used to say it is well. ewé kan ò dẹ̀ ní jábọ́ lára igi kó má sí mímọ̀ sí ọlọ́run bẹ́ẹ̀. nǹkan tó tì ọ lè lọ wa. ìyá abẹ ni ajẹ wọn ó gbójú báyìí ni. ẹni tó wò ṣùṣùṣù tó mú aṣọ ara ẹ̀ tó fàya. ṣe rí ètò àti ìlànà ènìyàn ó yàtọ̀ sí ti ọlọ́run ọlọ́run nìkan ló rún ẹ̀dá lọ́wọ́ tí ò ní sírè mú. you are a shameless god you are unreliable you are still. látìgbà tí mo ti ń wá sílé ìjọsìn mi mo rí àyípadà. from the producer of Pàyídà comes another powerful movie. ó àyà yóò pa àwọn àlejò wọn yóò sì fi ìbẹ̀rù bójú jáde kúrò níbi kọ̀lọ̀fín. OMG. níbo lẹ ti pàdé. fún jẹ mi fi ẹ̀jẹ̀ lẹ́nu. This is going to wow you. Oh my god, the movie. Coming soon. need to have my own baby. Couples who use the donor sperm do so when a partner cannot produce sperm. Any risk involved? Any legal implications? Why the tears in his eyes? If you decide to go for IVF, count me out. I want my daddy this, what do we do? Get the biological father. No, it's impossible. What if you get the contact details of the sperm donor from the hospital? I love my son more than anything in this world. I want my daddy. I want my daddy! You don't know. I'm scared. That dad? I know him. Yetunde, I have just five days left. You seem to know my name already. We have just 48 hours to save my son. This boy, how do you know him? Who is he to you? pé mi mo ṣe ni kí n má jèrè tirantiran. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi. báwo wà lára ẹ. owó nìkan ló lè solve problem tó wà nílẹ̀ because um, tá a bá act fast àbúrò yín lè máa rí ìmọ́lẹ̀ ọ̀la. ṣebí tí o bá rówó ara àbúrò ẹ̀ máa yá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni consider yourself employed mo deposit half a million sínú account ẹ. àṣé lóòótọ́ ni pé torí bá pínlẹ̀ àdìrẹ. má bínú. jẹ́yẹ̀bí ọkọ̀ tó ti lọ gan tó ti lọ jìnnà jìnnà jìnnà òun ló ń juwọ́ sí yẹn. ẹ mélòó ni màá sọ fún yín pé tẹ bá fẹ́ jáde bẹ́ẹ̀ yẹn kẹ́ ẹ dira ẹ wá jẹ́ káwọn idiot kan kọ́kọ́ máa fi bọ́n kọ́ máa fi bọ́n máa lé yín káàkiri ìbọn ẹ wo ẹ má bẹ̀ mí lẹ́bí òṣì kankan ah bí ọmọ kò rí burúkú lẹ wá fẹ́ kó bá mi àdúgbò ẹ máa lọ sẹ́. kí ló ṣàbúrò mi aláyé fọ́ọ̀bù mi àbọ̀ àbọ̀ àbọ̀ pa. tó bá yẹ pé mi ni mo ṣe kí n ràn mí kankan kó má rí bá ti ṣe. ẹ̀gbọ́n mi mo ní ìbéèrè kan kí ni kí ló dé tí ayé kò fi ràn wá lọ́rùn dúró mo fẹ́ lọ mẹ́rin. kí ló dé gan-an gbogbo ayé wa lè kókó fún mi bí ojú ẹ̀jẹ̀. olówó ń fọwọ́ kẹ̀ èèyàn sá ṣé kádà rẹ ò sì ló gbé wá sílé ayé yìí. ẹ̀gbọ́n wa lé wọ́n máa ń disturb mi lórí ọ̀rọ̀ yìí ah! wọ́n máa ní pé àwọn fẹ́ràn rẹ̀ gan. ire ire. oorun tẹ̀sùn yẹn ó ti bà nǹkan jẹ́. Musu, sùn. jọ ọmọ bẹ́ẹ̀ ni kó gbogbo ẹrù ẹ jáde kó máa lọ. bàbá ṣẹ́rí ìwé tẹ́ ẹnì kan mú wa ìwé àwọn ọ̀rọ̀ ṣe. ọ̀lẹ́ ọ̀lẹ́ ni ọ̀lẹ́. ah eré ayé ayé ẹ ti bàjẹ́ orúkọ ẹ ò rẹ̀ rárá. mi ò dùn láti àárọ̀ dalẹ́ rí ohun tí ẹ fi ọwọ́ ara yín yàn àádọ́rin ọdún la kọ mọ́ yín seventy years. bíbélì jẹ́ pé bẹ́ẹ̀ kún bá pẹ́ kan ayọ̀ ń bọ̀ lóhùn rẹ̀.